الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أدعوكم الله ọba tí adájọ́ lé lọ́wọ́ tí ó sì kádà pé ọjọ́ náà ó kù ọ̀pọ̀ èèyàn ni wọ́n dá ìlú àsìkò báyìí tí ọlọ́run bá lè pẹ̀lú tí ó sì kádà pé ó di àsìkò náà kí a má fi gba lásìkò nítorí àsìkò tó kéré jọjọ eléyìí ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìwé alákọ̀ọ́kọ́ nípa àwọn ọ̀rọ̀ tí ó rújú ní àwùjọ wa tí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ti ń gbìyànjú láti jẹ́ ìkan nínú àwọn tó ń tẹ̀lé manhaj salaf salih ọ̀rọ̀ yìí ń dàrú mọ́ lójú èyí ló fà tá a ṣe wá ronú wípé bóyá tá bá ṣe tí a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò látọ̀dọ̀ àwọn kan tó já sí wípé ibi táwa ń sáré táwọn ọ̀lọ́ yìí táwa ń ráwọn kan tí wọ́n ń jáde kúrò níbẹ̀ bóyá tí a bá gbìyànjú tá a béèrè kí ni tó fà tí ó lé wọn jáde bóyá ọlọ́run bá lè kọ́lá yóò ká dára pé kí àwa náà ká mọ́nà láti ìlú bẹ̀. ọkọ̀ ẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ òun náà ni Musa ibn Abubakar Jalala so à ń ṣe eléyìí báyìí kí òdodo kí ó lè bá a hàn kí ẹni tí ó sọnù kí ó lè bá a sọnù lẹ́yìn ìgbà tí àlàyé tó clear tó bá dé wá bá a tí ẹni tí ó mọ̀nà kó sì lè mọ̀nà lẹ́yìn ìgbà tí àlàyé tó clear tí ó bá ti dé wá bá a. Ah, ìdí tí ó fa ìjókòó wa yìí òun náà ni ọ̀rọ̀ nípa afa Muhammad bun Ali Jabata tí wọ́n ń pe àpè mọ́ra pé àwọn ń pe àwọn èrò sí ojú ọ̀nà mọ́nìyàdì sálàsọ̀rẹ̀ fún ìdí eléyìí tí gbogbo ẹ ti wá lù pọ̀ mọ́ra wọn òun la fi wá wò wípé kí a gbé ọ̀rọ̀ yìí ẹ̀wò tó bá já sí wípé mọ́nìyàdì sálàf ni wọ́n ń pè pẹ̀sí lòdòdò kí òǹkálùkù kí ó ba lè àwọn tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ tí a ṣe ìwádìí wá sí ọ̀dọ̀ wọn ìkan nínú àwọn ustaadu wa tí kò gba àwa lẹ́nu láti dá orúkọ wọn àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ òun náà ni wípé èèyàn fi ń dá orúkọ àfa bí kò ń ṣe pé èèyàn máa ń pè wọ́n pẹ̀lú kúníyà wọn ni àwọn ni Abu Abdullah Ìdìgbò so à ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti ti àpọ́nlé ti àpọ́nlé a fi ń gbé ọ̀wọ̀ sí wọn lẹ́nu kí wọ́n bá wa dá oko wọn fún ilé àti ṣókí níwọ̀nba nípa wọn nítorí pé àwọn èèyàn bùkátà láti mọ ẹni tí wọ́n gba ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ nítorí pé ìmọ̀ ẹ̀sìn ni èèyàn sì máa ń gba ẹ̀sìn yàn lọ́dọ̀ ẹni tí ẹ̀mí àbá balẹ̀ lẹ́lẹ́rìí ni. alhamdulilayi. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتبعكم الله وبركاته الحمد لله أترى عليكم كلام أترى جنجة الله وبركاته fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àtàwọn ará ilé annabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà yìí àti gbogbo olùwéjọ́ na Nabi sallallahu alaihi wasallam nítorí náà gbẹ̀rẹ̀ kìyàmà níbàmú sí ọ̀rọ̀ ti síwájú tí wọ́n ti sọ nítorí sí pé ó ṣàǹfààní púpọ̀ ní orí àlámọ̀rí tí ó wà wájú wáyé tí a fẹ́ mọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n ti là kalẹ̀ orúkọ mi ni Abdulrazak Abdulrazak ibn Hassan al-Ejigowi orúkọ mi ni Abdulrazak ọmọ Hassan tí mo wá láti ìlú Èjìgbò so ìlú Èjìgbò rẹ̀ ni ìlú mi ní ti wá ah, ṣùgbọ́n Ìlọrin bíbáyìí òun ń gbé Ìlọrin ni mo gbé alhamdulillah kúníyà mi òun náà ni abu abdillah abu abdillah jẹjẹ sí pé ní ọwọ́ ìgbẹ̀yìn báyìí fi àwínàtìl àkíyàrá àwọn èèyàn padà mọ̀ ní sí abu safiya ṣùgbọ́n nípìnlẹ̀ Abu Abdillah ní kúníyà mi ah, mo jẹ́ ẹni tó yẹ sí pé ó wá láti ìlú Èjìgbò rẹ́bí nǹkan tí mo ti sọ ní ilé tí ó gbajúmọ̀ sí ilé alájàgbà ní Èjìgbò ní àdúgbò kan tí a ń pè ní Igbó Ọwá ní Èjìgbò local government ìbẹ̀rù ti wá mo sì jẹ́ni tí ó ń rin ojú ọ̀nà sàlàfíyà níbàmú sí àgbọ́yé kìtàbà àti súnnà al-Qur'an súnnà lórí àgbọ́yé àwọn sálàfil umma gẹ́gẹ́ bí ọlọ́run bá àríkẹ́ láṣẹ ní kí ó yé ni tó gbogbo àwọn eléyìí tí ó yé ni ní ojú ọ̀nà sàlàfíyà òun náà ni mo ń gbìyànjú láti tẹ̀lé tí mo lè ń bẹ lọ́wọ́ ọba ọba kó máa fún mi ní okun àti agbára àti gbogbo àwọn tí ó ń gbọ́ wa láti máa tẹ̀lé ojú ọ̀nà náà gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe gbé wá fún wa gẹ́gẹ́ bí àwọn sálàfù wa gẹ́gẹ́ bí wọ́n ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe rìn ojú ọ̀nà náà láti ṣe practice ẹ̀ la ilaha illallah ní ẹ̀yìn ìgbà tí a ti mọ ẹni tí ó ń bá wa sọ̀rọ̀ tí a sì ti mọ kínnídí pàtàkì tó sún wa débi ká ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí àwọn ìbéèrè wa ta kọ wa ó pọ̀ díẹ̀ eléyìí tí ọlọ́run balẹ̀ kọ́ lọ́ba kádàrá pé a bá lè rí dáhùn lónìí alérò ìpè tí a bá pè é níjọ́ mi alérò pé ẹ̀ dára lóhùn bí ti torí kí ẹ̀sìn ọlọ́run bá kó má bàjẹ́ náà alhamdulillah gbogbo àtúgbà tí ẹbá ti pè mí láti wá tàbálẹ̀ sí àwọn tí ó bá rújú nípa ẹ̀sìn ọlọ́run bá pẹ̀lú gbọ́lọ́run bá mo ṣetán láti máa dáhùn tọ́lọ̀mà ní kíra kí ọmọ fún wa ní àlàáfíà tó kún àtagbára tẹ̀mí gbogbo láti lè máa wà lórí ẹ̀sìn ọlọ́run bá. náà ìbílẹ̀ aláwọ̀kọ́ lọ báyìí pé a gbọ́ wípé ẹ ti fi ìgbà kan jẹ́ ìkan nínú àwọn ọmọlẹ́yìn afa Muhammad bin Ali Jabatari ṣé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni mo ti fi ìgbà púpọ̀ mo ti fi jẹ́ ọmọlẹ́yìn afa Muhammad bin Jabata mo ti fi àwọn àsìkò kan jẹ́ rí tó yẹ sí pé gbogbo àsìkò náà so a dúró lórí àkídà ìsinsin tí a sì gbé dání pẹ̀lú gbogbo agbára wa pátá tí a sì pèpè sí bí ẹ sí pé gbogbo àwọn tí wọ́n rìn lójú ọ̀nà sàlàfíà nílọrin yìí so wọ́n sì di jẹ́ ẹlẹ́rìí lórí ilé ìbáyìí pé wọ́n mọ̀ọ́yàn nígbà yẹn lórí àná yẹn wọ́n sì mọ àwọn ìgbìyànjú yẹn lórí ẹ̀ yẹn alhamdulillah mo ti rìn bẹ́ẹ̀ rí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kan ṣùgbọ́n alhamdulillah ìpé lónìí mo ti padà jáde kó nínú àkídà náà alhamdulillah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wípé ẹ ti rìn pẹ̀lú àfáàrí kí ni n tó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tàbí ká ní pé kí ni àwọn nǹkan tẹ́ ẹ rí tí ẹ fi lérò wípé kẹ́ ẹ darapọ̀ mọ́ àkéèdà afa Muhammad bin Ali Jabata yìí òun ni nǹkan tó lo ìpín méjì láyé àti ní ìjọba ìdàgbàsókè àmà. alhamdulilayi síwájú kí n tó dáhùn béèrè yẹn so ah, mo rò pé bóyá ìbéèrè ní nǹkan ó tún tẹ̀lé àmọ́gbà tí ó tẹ̀lé ojú kí n ṣe àlàyé débẹ̀ so bóyá ẹ ti kó papọ̀ mọ́ ìbéèrè eléyìí tí ẹ̀bẹ̀ lákòókò tí ẹ rò pé bóyá àlàyé ó débẹ̀ òun náà ni so ah, ìgbà wo ni mo join ní àkídà yìí ìgbà wo ni mo bẹ̀rẹ̀ sí máa join àkídà yìí mo join ní àkídà yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sí afá ti dé lọ́rin náà ni so ìgbà tí afá dé sí lọrin so àtìgbà yẹn láti mára àtìgbà yẹn náà ni mo ti bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé àkídà náà mo ṣe ké bọ́yá mo kàn wá join lásìkò kan tí nǹkan yìí ti wá ń tí nǹkan yìí tàn kákọ́ tí ké bá ṣe pé láti pilẹ̀ pẹ́pẹ́ òun náà ni mo ti join àkídà náà alhamdulillah mo sì padà kúrò nínú àkídà náà ní ọdún 2011 òun ni mo kúrò nínú àkídà náà so torí pé mo rántí wípé third born mi nínú àkídà ìmòbí sí ilẹ̀ ọmọ náà ní 2011 ní third born mi so lẹ́yìn tí mo wá bí tán so lẹ́yìn tí mo bí tán mo bí ọmọ náà ní oṣù sọ́fàr so sọ́fàr ni mo bí tí ó ṣe dédé oṣù march nígbà yìí mo kóònù àkídà yìí ní nǹkan bí November 2011 alhamdulillah so eléyìí ni bí a ṣe rìn lójú ọ̀nà àkídà náà náà gbogbo àwọn àsìkò tá a fi rìn yìí tó yẹ mọ́ ìṣàlàyé àárín pẹ̀lú iṣẹ́ àṣekára ni àárín pẹ̀lú iṣẹ́ àṣekára pẹ̀lú pípèsèpèsè ojú ọ̀nà náà tó náà ni àfihàn ojú ọ̀nà náà ṣe bá ní ṣoṣo láti bàtà fàjà bàtà ti dé sí lọrin tán ti wọ̀lú lọrin láti gbà yẹn láti bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé wọn ìsìtí tọ́nà bá fi ní kí àsìkò tó láti jáde kó bẹ̀ náà gẹ́gẹ́ bí ìwéèrè tí ó wá wá síwájú ní ìsìn kí ni àwọn nǹkan tí mo rí tí mo fi tẹ̀lé àkídà náà tí mo fi rò pé báyá ilé báyìí ni ìlànà tí ó lórí fún mi ní ayé àti ìlànà ẹ̀yàmà òun náà ni wípé gbàtí àfàdé àfàdé bá wa lórí súnnà ni àwa tí ń ṣe súnnà ṣáájú kí àfá tó dé ṣe bá ní àti ń ṣe súnnà síwájú kí àfá tó dé so kódà tí ẹ bá ṣe pé bóyá ìmọ̀gbà tí àfá ní àwọn bẹ̀rẹ̀ tán bẹ̀rẹ̀ sí rí àkídà àwọn yìí ni tán bẹ̀rẹ̀ sí ṣe súnnà yìí ni tán pè ní súnnà tí wọn táwọ̀ gbà pé súnnà ni ẹ̀ ìbá sọ pé àwa tẹ̀ tí ń ṣe súnnà gan kápá tẹ̀ tó di lọ́tọ̀ ìdí pé wọ́n bẹ̀rẹ̀ súnnà tí wọn so a kì í ṣe ẹni tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ súnnà yìí rárá so alhamdulillah gbà tá àfà dé àfà dé bá wa lórí súnnà ni kódà àwọn dé bá wa lórí ní sùsáàpì yìí kéjọ pé àfà ló pe àwa sí ní sùsáàpì àwa ti gbọ́ wítẹ́lẹ̀ tá a ti ń ṣe àlẹ́ wà lórí súnà so ìgbà yẹn mo sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní jamiatul hikma nígbà yẹn wọ́n pè ní kùlíyà kùlíyàtul hikma ló ń jẹ́ ńgbà yẹn so college of al-hikma ló ń jẹ́ ńgbà yẹn so kó tó wá di pé wọ́n padà sàjálà wá ńgbà yẹn tí gọ́ọ̀mẹ̀ntì padà approve wa tá à ń jẹ́ jamia so ibà ní sí so alhamdulillah ni mo wà so tí afá fi dé so àti tẹ́wọ́ gbà wọn so gbé ọlọ́fà tí mo fi rí pé a tí mo fi rò pé bóyá afá yìí wà lójú ọ̀nà súnà onígbà tá a fà dé so lásìkò yìí sàlàfíyà ṣẹ̀ṣẹ̀ ń gbérí ńlọrin náà ni ó ṣẹ̀ṣẹ̀ ń gbérí ó ṣẹ̀ṣẹ̀ ń gbérí ni àwọn ẹ̀ ti wà lórí sàlàfíyà ovet kò tí ì ní tìṣà kò tí ì ní ìfọ́n káàkiri gẹ́gẹ́ bí àsìkò yìí ṣe wà ìwà ńlá mọ̀ pé ìdàgbàsókè ń bá alámọ̀rí ẹ̀sìn sí ní alhamdulillah ọlọ́run ní jẹ́ kí ojú iná àjò rọlẹ̀ láíláí náà pátáfà dé àríwá kí masha Allah wọ́n dé pẹ̀lú orúngbà wọ́n dé pẹ̀lú ní sùsáàfì yẹn so èyí lọ́wọ́ yà yẹn lẹ́nu pé èèyàn tí yóò dé láti Egypt tó sì gbé ní sùsáàfì dé tó pé èèyàn gbàdé tó dẹ̀ ń pèpè sí súnà gẹ́gẹ́ bí ó sì hàn sí wa jẹ́ sí pé ó ń pèpè sí pé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí gbogbo nǹkan ẹ̀rí ah tó yìí jẹ́ sí pé níta ti wà lára táwa náà ti mọ̀ náà nìyẹn so kìlẹ̀ yìí jẹ́ nǹkan tí ó ṣèyàn lójú kòkòrò púpọ̀ pé alákọ̀ọ́kọ́ ni pé ẹni tó wá láti Egypt yìí sábà mẹ́lẹ̀ kan tó lọ sí azahari tó lọ sí Egypt tó wá dé pẹ̀lú dáadáa so bí a ṣe rí àfà yìí physical appearance ẹ̀ pẹ̀lú bí sòkòtò ẹ̀ ṣe rí tìrùkùnmọ̀ rẹ̀ rí tó dẹ̀ tún pépépé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí tó dẹ̀ tún lóun gbé súnà dání èyí jẹ́ nǹkan tí ó kún wa lẹ́mìí púpọ̀ tí gbogbo wa ń gbà yẹn ká fi gbárùkù tì nígbà tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tòtá bá ti gbọ́ pé ẹnìkan dé onísúnà kan dé ń pèpè sí súnà gbogbo awátá asáré tètè gbárùkù tì nítorí pé kí dáwà lè tètè gbèrú so àmọ́ afásitún jẹ́ ọmọ ìlú tó bá ní sèyí ìṣòro tó yẹ kó ọmọ ìlú so ìgbà yẹn ó ṣe di pé a bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé àfààní yẹn nítorí wípé a rí àpẹẹrẹ súnà lára wọn gbà yẹn láì wípé àkídà wọn ìsàkídà ahlùsúnà so a rí àpẹẹrẹ súnà a dẹ̀ rí àwọn ọ̀rọ̀ tán sọ́ngbà yẹn pé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí so ilé iná ti kó tàn jẹ́ bá wa gan tààrọ̀ kí bọ́yá àbí ẹ̀rí yẹn o bọ́yá wọ́n ń gbàgbọ́ yìí rẹ̀ pẹ̀lú ìbámu kìtàbà ti súnà ni so àti pé nípìnlẹ̀ gbogbo àwọn nǹkan tí afá sí máa ṣe jágbàjàgbà yìí alhamdulillah gbogbo nǹkan tí jágbàjàgbà tí afá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí alhamdulillah ààrẹ pardon mi ọ̀fẹ́ kí n ṣe mí so gbogbo jágbàjàgbà tí afá ń ṣe yìí wọn àṣẹ bẹ́ẹ̀ lásìkò ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ bídá pín bídá òpin yìí àfáwò sọ gbogbo ọ̀rọ̀ síbí kèfèrí ni síbí kúfùrù ni yìí gbogbo àwọn rándandan ìkómọ ẹbá jọkùnmọ ẹbá ṣe kìíní yìí àfáwò sọ gbogbo àwọn jakujaku ìtẹ́lẹ̀ gbogbo àwọn ìmáàmù Ibn Hajar al-Asqalani kèfèrí ni wọ́n ìmáàmù Abu Hanifa kèfèrí ni wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá máa dára àfá yìí láti pilẹ̀ ṣe ìbáni sí kódà torí pé ńgbà yẹn mo rántí pé lẹ́kṣọ̀ kan bẹ tí wọ́n lọ sí lọ́fà ńgbà yẹn wọ́n sì pé ní tí wọ́n sọ ń bẹ náà ni pé ìgbà kan bí wọ́n lè lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ní bídà òpin sọ́nà méjì so àfa ò tí ì bẹ̀rẹ̀ jágbajàgba yìí ńgbà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ dandan tí wọ́n bá kàkiri yìí nígbà yẹn so kò jẹ́ kí àwọn èèyàn tètè fura wípé pàápàá jùlọ irú àwa yìí tí wọ́n tètè fura so ìfẹ́ yẹn ti wá kó sí wa lẹ́mìí tán ẹ pé a ti wọnú ẹ̀ pátápátá nítorí pé àfa bẹ̀rẹ̀ sí máa gbé àwọn nǹkan wọ̀nyẹn jáde lẹ́yọ kọ̀ọ̀kan so eléyìí báyìí ló fà á ní tá a rí òun náà ni sísíkùlà tí ara sàfà àti àwọn ọ̀rọ̀ tí a fa ń sọ ń gbà yín pé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí tó yẹ sí pé ọ̀pọ̀lọpọ̀ tí a mà sí súnà tá a mà sí súnà ńgbà yẹn so ó hàn lára wọn kó tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa yí padà díẹ̀ díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa dá àwọn nǹkan mú wá wọ́n bẹ̀rẹ̀ sí máa dá àwọn nǹkan mú wá wọ́n bẹ̀rẹ̀ sí máa dá ẹ̀sìn wọ́n bẹ̀rẹ̀ sí máa dá fún fún ara wọn so eléyìí nìkan tó fà alhamdulilayi. na a gbọ́ wípé nígbà tí ẹ wà nínú àkídà yìí ẹ kọ àwọn tí àbí mélòó kan tí ó bá rí bẹ́ẹ̀ kí ni àwọn màsáì tiẹ̀ kọ àwọn tíra yìí lérí gan àti pé tíra yóò tó mélòó. alhamdulillah sọ̀ngbà tí mo wà ń bẹ̀ tíra tí mo kọ ẹyọkan péré náà ni so àmọ́ àwọn màsáì tí mo kọ síbẹ̀ òun ni ó tó bí mélòó kan so mo kọ síra yìí láti fi ṣe láti fi ṣe rọ́dù fún Uh, Ustaz Abdul Fattah Zarumi ni so Ustaz Abdul Fattah Zarumi wọ́n kọ tírà ń gbà yẹn láti fi tako àkídà wa láti fi sọ àwọn kankan so ìgbà yẹn mi wá kọ tírà yìí láti fi sọ rọ́dù fún wa nínú tírà náà so mo kọ ọ̀rọ̀ nípa taqsimul bid'a síbẹ̀ ọ̀rọ̀ nípa pínpín bid'a mo kọ síbẹ̀ nínú tírà náà mo kọ̀rọ̀ nípa àwọn khawarij kèfèrí ni wọ́n mo kọ síbẹ̀ nínú tíra náà mo kọ ọ̀rọ̀ nípa ṣíbí bídá ni àti bó ṣe jẹ́ bídá tí mo kọ sínú tíra náà ṣíra ní sí so nínú tíra náà lẹ́yìn tó fi jáde so mo sọ̀rọ̀ nípa rẹ̀ níwọ̀n bá nínú tíra náà so àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó tíra yọ kápẹ́rẹ́ náà ni mo kọ nígbà tí mo fi wà ní inú àkídà yìí láti fi sọpọ́tì nǹkan tí a wà lórí ẹ̀ so yẹ wá ní sí so náà nígbà tí ẹ wà nínú àpídà yìí ìjẹ́ jẹ́ ẹnìkan tó súnmọ́ àfa Muhammad bin Ali Jabata àbí ẹ̀kàn jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó kà máa ń tẹ́tí gbọ́ ógámù lásán ni. so alhamdulillah so ìgbà tí mo wà nínú àpídà yìí mi nǹkan jẹ́ ẹni tí ó máa ń lọ sí program àfà lásán nǹkan jẹ́ ẹni tó máa ń lọ lásán bí kò jẹ́ pé mo jẹ́ ẹni tó súnmọ́ àfà jùlọ mo jẹ́ ẹni tó súnmọ́ àfà jùlọ tó pé èmi àtàfà tó wọléwọ̀de ni wá torí pé ọlọ́run kádàrá pé kí a nífẹ̀ẹ́ ara wa gan látara wípé àfà rí mi ní ẹni tó yẹ sí pé ó ń tẹ̀lé àkéda yìí tọ́katọ́ka so èmi ò kí ń ṣe ẹni tó yẹ sí pé ó kàn lọ sí Uh, lecture ọjọ́ sunday sunday àbọ́jọ́ saturday saturday nìkan ṣe bá ní sí torí pé uh, à ń ṣe lecture lọ́jọ́ méjì ọjọ́ saturday àtọjọ́ sunday èmi ò kí ń ṣẹni tó kàn lọ síbẹ̀ yẹn nìkan so èmi jẹ́ tó yẹ sí pé lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀lọpọ̀ gbà ilé tó pọ̀ jù nínú àwọn wákàtí ọjọ́ ìmọ̀fúnmọ́ wà pẹ̀lú àfà ṣe bá ní sí ìṣòtò abájáde àjọ jáde ni tàbá wà ń lé àjọ wà ń lé ni lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀lọpọ̀ gbà ṣe bá ní sí ìṣòtò débi wípé ilé mi tí mò ń gbé tó ó súnmọ́ àfà gan nítorí pé kí n lè bá máa ní access àti máa rí wọn ní gbogbo ìgbà náà so so yé báyìí nìsín láti máa rí wọn gbogbo ìgbà gbogbo orun mi tí mo sì máa ń kí so mọ́sálásí ọ̀dà àfà náà ni mo ti máa ń kí so kódà nígbà tí mo tún padà gba ṣọ́ọ̀pù náà ṣọ́ọ̀pù mi náà mo tún gbà sí ẹgbẹ́ ọ̀dọ̀ wọn ni so that gbogbo gbèsè ayé mi sá fẹ́ pé yóò jẹun tí yóò sún àfà yìí gidigidi gan so mi kì í ṣe ẹnìkan tó yẹ sí pé ni mo súnmọ́ àfa gan débi wípé kò sí ẹnìkan kan nígbà náà tó súnmọ́ àfa jù mí lọ kò sí ẹnìkan kan nígbà náà o tí màá fẹ́ mi fi bẹ̀ o tó súnmọ́ àfa jù lọ so àyàfẹ́ tó bá tún yẹ sí pé yóò tún súnmọ́ wọn lẹ́yìn mi lọ́yà pípé àlẹ́yìn mi wẹ̀ ń ta tó lè mú lélẹ̀ lẹ́yìn mi ń ta tó lè mú lélẹ̀ torí pé lẹ́yìn mi náà àti tó láwọn tó súnmọ́ àfa gidigidi gan-an gẹ́gẹ́ bí àdámọ́ so èmi súnmọ́ wọn ju gbogbo àwọn yòókù lọ so mi kí n sẹni tí kà máa ń lọ lásán bí kò sí pé tó fi jẹ́ pé gbogbo gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ lectures àfá àtẹ bá ń rí ní Ìbàdàn lẹ́kọ̀ọ́ láàkiri káàkiri so tí àwọn tí àwọn èèyàn bá máa ń gbọ́ ń gbà yẹn tẹ́ ká gbọ́ ni tí ń sọ̀rọ̀ àkọ́sọ tí ń ṣe ọ̀rọ̀ ìdù fún wọn síwájú kan tó bẹ̀rẹ̀ èmi ni ohun mi lẹ́mọ̀ gbọ́ tó bá ń sìn lè pé ń gbà yẹn gan tá a bá ń lọ sáwọn lectures wọn yẹn so tẹ́mi ọba lówó ọkọ̀ lọ́wọ́ ọtọmátìkì ni ní gbọ́dọ̀ lọ́ntẹ̀mí so àwọn yòókù ọmọ dáwọ́ ọkọ̀ ọmọ dáwọ́ ọkọ̀ èmi mú gbọ́dọ̀ ní ọtọmátìkì ààyè so ibà nífi yìí so ibi tí mo súnmọ́ afáde lọ́wọ́ àgbà. naam gẹ́gẹ́ bí wọ́n ṣe fún àwọn òye pé ẹ̀sùn máa fa gan nínú àwọn ọ̀rọ̀ tí àwọn ń gbọ́ tàbí ká sọ pé nínú àwọn challenges sí àwọn tí wọ́n bá tẹ̀lé àfáà yìí tí wọ́n máa ń challenge àwọn èèyàn òun náà ni wípé wọ́n máa fi hàn rẹ̀ pé àfa yìí kọ́ ìmọ̀ hadith ní Egypt wípé wọ́n kọ́ lọ́dọ̀ wọ́n pe àfa yẹn ní mìíràn tí ó kọ́ àfa yẹn náà so wọ́n ní pé wọ́n kọ́ ní ọ̀dọ̀ wọn so nínú nǹkan tí nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ yìí challenges mo wá ń wá wípé ẹni tẹ̀tẹ̀ ń sọ yìí gan ọ̀dọ̀ ta ni ó ti kọ́kọ́ ẹ̀kọ́ sunna wọ́n dẹ̀ tún wọ́n fi hàn rẹ̀ wípé ẹ̀kọ́ kọ́ lọ́dọ̀ àfáì gẹ́gẹ́ bí àfáì ṣe máa fi rìn rẹ̀ fún wa rẹ̀ ìjẹ́ súnmọ́tẹ̀ súnmọ́ àfáì jẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tàbí ẹ tiẹ̀ ti kẹ́kọ̀ọ́ súnà yanjú kó tó di pé ẹ darapọ̀ mọ́ àkídà rẹ̀. alhamdulilah èmi kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi pé wọ́n ní afa muhammadu ali jabata ó kẹ́kọ̀ọ́ hadith lọ́dọ̀ amr abdul latif sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó yẹ sí pé gbogbo ìgbìyànjú tí mo ṣe nígbà tí mo fi wà ń bẹ̀ so mi rí òótọ́ kankan nídìí ọ̀rọ̀ yìí bó ṣe wù kó kéré mà so afáwò afáwò kẹ́kọ̀ọ́ kankan lọ́dọ̀ amúra bẹ̀rẹ̀ pé so hakíkọ̀tàn lódodo àfa àmọ́ sọ fún wa wípé ẹ̀yìn amúra bẹ̀rẹ̀ pé so àwọn àfa àwọn ni àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ jàn ṣé bá ní sin bẹ́ẹ̀ gbogbo ìgbìyànjú láti mú ẹ̀rí wá kán fún wa ní ẹ̀rí pé à ẹ̀rí nìyí tí yẹn bá ní ẹjọ́ ọmọ kéwé yàn kan ta lẹni náà tó yẹ sí pé ẹjọ́ jẹ́ student ẹ̀ tí ó sọ fún wa pé lóòótọ́ ẹ lọ́dọ̀ rẹ̀ fún bí àpẹẹrẹ ìsìn kí ní mọjọ́ ma kí o Sheikh Al-Albani nìsìn torí kí bọ́yá mo láǹfààní àti travel lọ sí Jordan tẹ̀yìn ò sí ń bẹ̀ ojú yóò tó tí n bá ní mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Al-Albani ṣe àwọn ìsábà nìsìn in tójú yóò tó ní mo gbọ́rọ̀ lé mo bá yí náà wá in tí ó fi orin lẹ̀ bẹ́ẹ̀ bóyá nínú àwọn tájọ jẹ́ contemporary tájọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Al-Albani so kárí pé wọ́n sọ fún wa ń tòótọ́ pé ẹni yóò student Sheikh Al-Albani ni ẹ̀sìn ìsábà nìsìn àbí Sheikh Al-Albani gan kan recommend gẹ́gẹ́ bí student wọn òun náà ni pé a rí àpẹẹrẹ àti àmì àti nǹkan tí Sheikh Albani ó fi fọwọ́ sí pé ẹni yìí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi ò ṣé bá ní ṣèyí ṣe gbogbo nǹkan yìí lábẹ́rẹ̀ àbá òrí nǹkan kan tí wọ́n fi establish pé àwọn wo lẹ́jọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Abdul Abdulatif tá a lè wádìí lọ́dọ̀ wọn tá a lè wádìí lọ́dọ̀ wọn wípé àìjọ ọmọ kíwẹ̀ ń tòótọ́ àfóò rẹ̀ nìkan kan provide tẹ̀sí mọ́ pé afáàmọ́ pé àwòjú wo tó nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn tẹ̀wọ̀n lọ́sàn-án so irọ́ dùn pa gan kúrò nǹkan báwọn ọ̀dà so ìjáza tí amúra bìlẹ̀ tí fífún yín dà pé ẹ̀kẹ́ lọ́dọ̀ òun tó tọ́ ẹ̀kọ́ hadith lọ́dọ̀ òun tó tọ́ àárín kankan gbogbo mo ti gbìyànjú tó ń gbà torí challenge ṣe pọ́ ń gan lórí nǹkan yìí so pé táwọn yẹn sọ pé táwọn alẹ́ ìjàfà ń gbà yẹn pé àárọ̀ ni àfọwọ́ kẹ́kọ̀ọ́ kìíní yẹn àwọn òfin kìíní kankan kà èmi náà abẹ́ ilé tó súnmọ́ afá jùlọ wọ́n ń béèrè kódà láti wà nínú mọ́tò ìjọ kan ríjọ pé èmi pẹ̀lú ọwọ́ náà ni torí èmi a máa wọn dáadáa gan so èmi mọ̀mọ́ ń drive wọn jù kó tó di pé ẹnìkan náà so òun náà padà wá ní àǹfààní àti padà tó mọ wá drive tèmi àti ìwájú máa ń drive papọ̀ bọ̀ tí mo máa ń drive ojú gbàgbé ti wà ń so tí mo fà ń bẹ̀ ni pé èmi àtàfà àti ìjọ wà nínú mọ́tò wọ́nà wọn rí tí mo dẹ̀ bí wọ́n lérè pé àfà yẹn náà produce àwọn nǹkan yìí àti èsè bí kíní ṣe é ṣe fídíò nìkan produce ẹ̀ àbọ̀ rí produce so ibà ní sísò ọyọrọ ni pé àfà kí lọ́dọ̀ amúra bìrẹ̀ tó lọ́pàá jùlọ tábà bá tẹ̀ tó wá ń ròyìn amúra bìrẹ̀ tó so ojú tiẹ̀ ti yẹn gan pé sí yẹn kan láwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n lábúrò ìlẹ̀ fífù yìí wọ́n ní kò mọ kankan kò mọ ibi tí sẹ̀rí àdóríkọ kò sì má lóhọ̀ kò má lóhọ̀ kankan so wọ́n ní ẹnu nǹkan tó mọ̀ òun náà ní ilmu rijal ìmọ̀ nípa àwọn èèyàn tí máa ń gba hadith wa wọ́n ní kódà tẹ́ bá bíléèrè nípa ìmọ̀ fiqh abẹ́ bíléèrè nípa ìmọ̀ sẹ̀ríà yóò sọ pé lálálálà saluni anil isnad faqat ẹ̀kan bíléèrè nípa isnad lásán ni èmi ò mọ̀ sẹ̀ríà kódà yóò sọ pé wọn ọmọ lásìkò lọ́rọ̀ wíyà wọn ọmọ lọ́rọ̀ wọn ọ̀gbọ́dá wọn ní kódà fún àjíwíyà wípé lárúbáwá rẹ̀ kátàkátà ni mo máa mọ̀ so ridiculous ìyẹn ẹ̀tẹ́ láfààyè ni ẹ̀yin gan ròyìn ẹ̀ pé so alhamdulillah pé bàbá ṣe máa ń sọ tó bàbá ṣe máa ń sọ tó so àfa tún padà mo ní audio clip wọn lọ́wọ́ bí báyìí tó yẹ sí pé àfa tún repeat ẹ̀ bẹ́ẹ̀ náà àfa tún sọ the same thing tábàdàn tó fẹ́ bá mi jiyàn so mo lè play rẹ̀ fún un bí tábà tí ń rìn àfá táwọn tí ó lọ́dọ̀ wọ́n ní kódà kọ̀ mọ́ lárúbá kàtàkàtà lárúbá tí mọ́ sọ lẹ́mú ti rí pé ẹ̀ tó yẹ láti sìn so eléyìí ṣe ẹlẹ́kọ̀ọ́ kankan tó yẹ hadith tí n bá ní mọ kọ́ kankan nísìnyí sẹ́mi wípé ìgbà tí n bá bẹ̀rẹ̀ sí máa lo nǹkan àwọn èèyàn mọ̀ kí tó tọ́ so tẹ bá wo gbogbo gbèsè ayé àfà láyé àfà ọ̀mọ kankan tán fún ọmọ hadith rárá síyàn tó yẹ sí pé tẹ́bá bílé rẹ̀ pé kọ́kan hadithu méjì péré hadithu méjì péré inú Bukhari mẹ́tìmẹ́wà masanadan àbíbi tó bá bí gbónú tí hadithu bá rọ̀ lọ́rùn bóyá kò bá jẹ́ náà al-arba'in na nawawiyya kọ́kan ka hadithu méjì mẹ́tìmẹ́wà sanadan mo fọ́lọ́ ma búra kò lè ka ṣẹ̀ǹpọ́lọ̀ ni mo fi ń búra yìí tí ìbá tẹ̀fẹ́ járọ̀ mi pé àìrọ́ nípa àsọdùn ni ẹ̀dàkùn ẹ pé àfà tàbí kọ́ lọ bá wọ́n náà wọ́n sọ hadithu méjì fún lásán ní gbogbo ọ̀nà tó bá rọ̀ wọn lọ́rùn kọ́ bá jẹ́ nínú

èèyàn bá lóun kọ́ èèyàn bá lóun kọ́ gbogbo máa yé yìí òun gbogbo sígbà tó wá bẹ̀rẹ̀ sí máa ná á mà bọ́ kọ́ àbí ọ̀kọ́ tòótọ́ so àfọ́ òkọ́ kàkà so nípa ọ̀rọ̀ ti tèmi kí n jẹ́ mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfá yìí jẹ́ mo kọ́ súnmọ́ lọ́dọ̀ àfá yìí so alhamdulillah pé mo ti sàlàyé pé àfá yìí o so wọ́n bá wa ní ẹnu súnmọ́ yìí ni ẹsẹ̀ pé wọ́n júwe súnmọ́ fún wa alẹ̀ ti wà lójú ọ̀nà ẹ̀kọ́ ẹ̀rì mo nígbà tí àfá dé Jami'atul Hikma ni mo wà Kulliyatul Hikma ni mo wà tí mo ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ so a sì mọ ibi tí yàn bá ẹ̀kọ́ dé kó tó di pé yóò ṣe iltihaq sí ibi tí mo wí so alhamdulillah so àfa bá wa lórí ẹ̀ so ìgbà tí àfa rẹ̀ dé so a máa àtẹ́ndì muhadara wọn a máa àtẹ́ndì muhadara wọn so ibẹ̀ gẹ́gẹ́ bí súnà ti ń bẹ lára wa ń tá a rí tán sọ ń gbà yẹn tí ó bá àwọn mọ́ pẹ̀lú ti ń bẹ lára tiwa náà àwọn ọkùnrin ti bára wa ń dọ́gba ń ṣe déédé ń ṣe déédé kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa yapa wọ́n bẹ̀rẹ̀ sí máa yapa wọ́n bẹ̀rẹ̀ sí máa yapa tó bá ní sèyí so àmọ́ ìfẹ́ ti wá gún gbogbo lórí ẹ̀mí wa gan ní gbogbo gbà yẹn so ipe àfà pé bóyá àbí mo wá kọ́ súnà kan àbí mo kẹ́kọ̀ọ́ súnà kan lọ́dọ̀ àfà lálàlàlà tó bá ní sèyí so àfà dẹ̀ máa ń parọ́ pé mo kẹ́kọ̀ọ́ lórọ̀ lọ́dọ̀ àwọn mo kọ́ kìnní lọ́dọ̀ àwọn àfà gangan fún rẹ̀ tí ó ní ọkọ mi ní lórọ̀ ìwọ gangan fún rẹ̀ ní ọ̀gbọ́ lórọ̀ yìí ò gbọ́ ṣé bá ní ti yìí ò rárá so alhamdulillah pé gbogbo eléyìí ni a ti ṣe àfihàn rẹ̀ níbi oríṣiríṣi àwọn kéṣẹ̀sì tí a máa ń ṣe ààrẹ tó máa ṣàfihàn rẹ̀ lọ torí pé díẹ̀ nílé ìta ti play yẹn n ti ń bẹ lọ́wọ́ wa so o times o times hundred n ti a play síta So, bá ti ń tásìkò ọ̀kan a máa play ẹyọ kọ̀ọ̀kan ni so eléyìí ni tó kí bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ àpá jùlọ ní báyìí nínú àwọn nǹkan tí a máa ń kà pàtàkì jùlọ lórí net àti tí a máa ń gbọ́ òun náà ni kí wọ́n fi ń lẹ̀ pé àfa kọ ìmọ̀ fásọ́fà ìjẹ́ ọ̀rọ̀ yìí jẹ́ ìmọ̀ sí àbí àkóso ẹ̀bá ń sọ báyìí rárá. alhamdulilah so wọ́n ní pé àfa kọ ìmọ̀ falsafa ilé tí a mọ̀ sí ìmọ̀ philosophy ilé tí wọ́n ti pé ìmọ̀ yìí ìmọ̀ tí máa ń dání lórí rú so tí àwọn àfa sunna tí wọ́n dẹ̀ sọ wa lára kó nírú àwọn ọmọ ìjákujàku báyìí lóòótọ́ ni afá kọ́ ìmọ̀ falsafa so afá wọ́n jáde ní jamiatil azhar so azhar university ni afá ti jáde so afá wọ́n lè ṣe nǹkan kan ní azhar university ju falsafa wal aqida lọ so àkídà tí wọ́n dẹ̀ ń kọ́ níbẹ̀ tí ẹ̀mà ń gbọ́ falsafa sí àkídà tí ẹ̀mà rúpa àkídà salaf àkídà sunna ni wọ́n ń kọ́ bẹ̀ àkídà iná ni wọ́n ń kọ́ so àkídà ṣáyẹ̀rọ̀ àti falsafa làfà sí jáde afọ́ ọmọ kankan nípa àkídà ahlu sunna wal jamaa so falsafa pọ̀nbílì làfà alhamdulillah ilẹ̀ ní mo wà nínú àwọn tó jẹ́ sí pé àfà àtẹnu ara wọn sọ fún pé falsafa làwọn ṣe ń tòótọ́ pébẹ̀ àwọn òkín lè sọ síta nítorí ibi tí nǹkan náà tó ń ti àwọn lójúdé kó dàbí bí pé àwọn òkín lè ń sọ fáwọn èèyàn pé àwọn jáde ní Egypt àwọn jáde ní azari torí pé àwọn fẹ́ fi àwọn tì sí irú jámíà burúkú báyẹn tí ó bá ní sèso tó ráwọn náà mọ̀ pé jámíà jákujàku ni nǹkan yìí so ibẹ̀ ni wọ́n ti jáde àwọn kì í lè fẹ́ra wọn ti síbẹ̀ falisafa náà ṣe wọn kì í lè sọ́ta nítorí ẹ̀ ni wọ́n fi ń lè bẹ̀t gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ contemporary tán jọ lọ àwọn nìkan kọ́ lásà lọ sí Egypt alhamdulillah pé ìyún ó jẹ́ kí ọ̀rọ̀ ti tẹ̀ clear kì í ṣe pé wọ̀nyí kan lọ́mọ Nàìjíríà tó lọ sí Egypt àwọn kẹjọ lọ́pọ̀ dáadáa so tí zaman làjọ pa yẹn papọ̀ tí ẹtì ọ̀rọ̀ sáà àwọn wọ̀nyẹn gbogbo wọn náà jẹ́rìí pé falisafa àti àkídà ni àfàkọ́ afáànàdẹ̀ fẹ́nu ara wọn sọ fún mi èmi particularly afa sọ fún mi pé falsafa àti àkídà làwọn kọ́ wọ́n dẹ̀ sọ fún abu abdullá adéwọlé náà tọ́rọ abu abdullá adéwọlé náà jẹ́ni tó súnmọ́ wọn gan jẹ́ni tó súnmọ́ wọn gan so ibà ní sèso gan níbi kódà àwọn méjèèjì wọ́n ti jọ fẹ́ ìyàwó ní ilé kan náà kódà tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n jọ fẹ́ afájàbàtà fẹ́ ẹ̀gbọ́n Afa abu abdullá adéwọlé fẹ́ àbúrò káàmọ́ bíi tí wọ́n súnmọ́ ara wọn dé so ibà ní sèso wọ́n fẹ́nu ara wọn kọ̀ǹfẹ́sì fún wábìlá àdéwọlé náà so Abu Yasiri náà súnmọ́ wọn so tí n bá gbàgbé Abu Yasiri náà sọ fún mi pé wọ́n sọ fáwọn náà tí n bá gbàgbé tí n bá gbàgbé tí ó bá ní sinmi mo rántí wípé Abu Abu Yasiri sọ pé wọ́n sọ fáwọn náà bẹ́ẹ̀ Allahu a'lam. náà ní ṣókí ìjẹ́ wá tọ́ kí a pè é ẹni báyìí ah alhamdulillah so ah téèyàn bá pè é ẹni báyìí ní muhaddith a jẹ́ sí wípé èèyàn ma ẹni tó ń pè ní muhaddith nínú islam nìyẹn nínú ìmọ̀ nìyẹn so ká tó lè pè yẹn ní muhaddith yóò ní àwọn ìmọ̀ kan àtàwọn nǹkan kan táàrí lára ẹ̀ lẹ́kọ̀ọ́ so eléyìí báyìí àti ṣe odidi kíṣẹ̀ sí lé lórí ta pè ní man huwa al-muhaddith so tí a gbìyànjú láti kó díẹ̀ jọ díẹ̀ jọ nínú nǹkan tí àwọn afá sọ nípa ta ni wọ́n ń pè ní al-muhaddith so afa ò qualify láti jẹ́ student of knowledge hadith No, ò qualify láti jẹ́ ọmọ kéwú ẹni tó lè jókòó kẹ́kọ̀ọ́ hadith eléyìí tí mo ń sọ yìí mo fi ọlọ́run bá búra mo fi ń sọ kèsì pé àfi ń bìlí tú àfa kèsì pé àfi ń ṣe kéta wọn wàlọ́ọ̀hì àwọn fi alhaqu yuqal ọlọ́run bá lè fẹ́ ládẹ̀ rí wa pẹ̀lú nǹkan tá ń sọ ṣé báyìí nísìnyí so mo fi ọlọ́run bá tó dá ẹni mi búra àfa ò qualify láti jẹ́ student ẹni tí ó jókòó kọ́ hadith ṣé báyìí nísìnyí so ká tó máa jẹ́ pé wọ́n jẹ́ muhaddith so téèyàn bá mọ nǹkan tí wọ́n ń pè bẹ́ẹ̀ tẹ́lá bá ti rẹ̀ tó pé muhaddith ni àfà so eléyìí ṣàfihàn bí ẹni yẹn bí ó ṣe ya òpin tó kó dẹ̀ ya olódò tó nínú àlámọ̀rí ẹ̀sìn tí ó bá ní sẹ́wọ̀n pé téèyàn bá yẹ olódò kódà kò sí nígbà táwọn yẹn ń pè yàn lọ́lọ́run so ó bá ní sìn yẹn so ẹ má jẹ́ kó yà yẹn lẹ́nu tẹ́ bá rí wọ́n pa àwọn ní mahadi ẹjọ́ rẹ̀ sáà so ṣe tí torí pé wọ́n nífẹ̀ẹ́ nìyẹn ni wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ ànífọ́lójú wọ́n dẹ̀ fẹ́ máa kún alápọn bóró lánàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sọ pé la tutruni kama atrat an-nasara ibna Maryam ànábì ni ẹ má pọn mi lápọn lu ẹ má yìn mí láyìn bóró ẹ má kọjá àlà níbi ìsẹyìn fún mi gẹ́gẹ́ bí àwọn nasara ṣe ṣe fún ànábì Isa ọmọ Maryam so eléyìí báyìí ni àṣókí nípa ìdáhùn bèrè náà. nínú ọ̀rọ̀ tí a máa ń gbọ́ òun náà ni pé a rí àwọn kan tí wọ́n fi àkédà fàyè tíì sí àkídà àwọn Boko Haram tí wọ́n sì máa ń sẹ̀rí wípé kótó di pé àwọn Boko Haram bẹ̀rẹ̀ sí ní blast wọ́n sẹ́ndì àwọn àkídà wọn pé Muhammad bin Yusuf tó jẹ́ olórí wọn gbà yìí ó kọ tírà àkídà wọn ó sì fún káàkiri gbogbo Nàìjíríà àwa gbọ́ wípé wọ́n wá dọ̀ àfáàjà bàtà ìjẹ́ ẹ̀ mọ̀ sí ọ̀rọ̀ yìí tẹ́ bá mọ̀ sí ìjẹ́ ẹ̀ mọ̀ ìsinádùn tí ó bí bí Muhammad bin Yusuf yìí bí ó ṣe mọ jàbàtà. alhamdulillah so nínú àwọn tí ẹ gbọ́ pé wọ́n máa ń fi ẹ̀sùn kan afájàbàtà pé afẹ́dà Boko Haram ni ó ní so nínú wọn ni èmi tí ẹ̀mí bìlẹ̀ ìrọ̀rọ̀ yìí náà wà nítorí pé èmi yìí so mo jẹ́ nítorí sí pé gbogbo àwọn information tí mo sọ yìí first hand information ni kìí ṣe second hand third hand information mo ní lọ́wọ́ lórí ọ̀rọ̀ jàbátá ṣùgbọ́n àwọn nǹkan tí mo rí lélẹ́ yìí kìí ṣe àwọn nǹkan tán wí fún mi kìí ṣe nǹkan kan tó pé ẹnìkan ló wá wí fún mi kọ́ tí mo fojú ara mi rí ni mo wà náà àwọn tí mo ń sọ bẹ́ẹ̀ kí ló fà nítorí pé man jarraba mithla tajribati arafa mithla ma'rifati gbogbo ẹnikẹ́ni tó bá ṣerú gbìyànjú tí mo ṣe tó tarabọ̀ tí mo tarabọ̀ ojú rẹ̀ ó rí nítorí tèmi náà rí tí a bá gbé àkídà afáyẹ̀wò látòkè délẹ̀ kò yàtọ̀ sí àkídà boko haram ṣe bá ní ìṣètò rán boko haram náà so àwọn náà wọ́n ń pè mùsùlùmí ní kéfìrí ni wọ́n fi ní hesitate wọ́n fi ní kágara láti máa ju bọ́ǹbù sí mọ́sálásí ẹ̀yìn mọ̀ pé sórí wọ́n dàrú yìí náà kìí ṣe kórí wọ́n dàrú torí pé wọ́n bìlí pé ẹ̀yìn kínú mọ́sálásí yẹn kí ń ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà ni jàbátá náà sì believe ẹ̀ kí ń ṣe mùsùlùmí kò sí mùsùlùmí kankan ju wọn àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ lọ àfi tá bá ń tàn yín lọ́yà kù ṣé báyìí nìsín àfi tó bá ń tẹ̀ yín lọ́wọ́ pé ẹni tó bá dẹ̀ fẹ́ wà sí sí àpẹ̀lú yín yóò sọ fún yín yóò là mọ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣé báyìí nìsín yìí ṣùgbọ́n ti sọ káàkiri káàkiri bẹ́ẹ̀ lónà àti àwọn lectures àti máwọn ẹ̀rí wá lórí ẹ̀ ṣé báyìí nìsín ṣòwò nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé wọ́n ní kírun lẹ́yìn ìyà kankan wọ́n ní kírun júmọ́ nídìí kankan gbogbo lọ́rún ṣe tóbi tó yìí gbogbo ẹni tí bá ń gbé táǹkì ẹnu wọn ẹni tí ń gbé jẹ́ngbọ́ ẹni tí ń gbọ́yìn ẹni tí ń gbẹ́lẹ́kọ̀ yẹn gan ẹni tí ń gbó kí òyì kódà ẹni tí ń gbé jòkú ní gbogbo ìgbà tí àfojòkú ti kó ń bẹ látòjòkú ni ó ti wá kí júmọ́ ní Ìlọrin ẹ wo gbogbo ibi tán fò so nísìnyí tán ti wá ń kí ní ibi tán ti ń kí yìí kí n má sọ ibi tán ti ń kí kọ́ máa rí pé à ń polówó aburú sáyé ibi tán ti ẹ̀yìn ìlú ni so tí èèyàn náà bá wá ń gbé bí irú ẹ̀yìn ìlú yẹn nínú ọmọ àfàjàbàtà bí Ìlọrin ṣe tóbi tó yóò gbéra láti ibẹ̀ yóò lọ kírun júmọ̀ bẹ́ẹ̀ ni torí pé kò sí mùsùlùmí kankan lè kírun lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọ̀run wọn tó jẹ́ daily prayer wọn gbogbo ẹnikẹ́ni tí ò bá ti gbé agbègbè ibi tábàjàbàtà ní mọ́sálásí àbíbí tí ara wọn ní mọ́sálásí tó kọ́ra gẹ́gẹ́ kí ọ̀nà tábàpọ̀ ládùúgbò yóò máa dárun ẹ̀kí ni kò sí bí wọ́n ti lè kí ọ̀nà so eléyìí jẹ́ ìṣesí àwọn boko haram gangan àwọn khawarij ni wọ́n ṣe báyìí so àkídà yìí àkídà boko haram ní ká máa pé mùsùlùmí ní kéfèrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so kódà afáfẹ́ burú ju boko haram lọ torí pàwọn kankan bẹ́ẹ̀ bá afáfẹ́ ń pè yàn kéfèrí tó yẹ pé ààrí ẹ̀rí kankan pé boko haram gbóyàn kéfèrí pẹ̀lú ẹ̀ ní àwọn èèyàn tí àfà ń pè ń kéfèrí ju àwọn èèyàn tí boko haram pè ń kéfèrí lọ so èèyàn kàrí àwọn òpin àfò tí máa pààyàn àwọn boko haram nígbà táwọn náà bẹ̀rẹ̀ kọ́ ní pààyàn so kò sẹ́ni tí ó bẹ̀rẹ̀ tí ó sì máa pààyàn onígbà tẹ́ bá tó gé ní grand tẹ́ bá tó lágbára kan tẹ́ rò pẹ́ ń wá so ẹ̀rí páwọn náà sì máa ń sọ kódà mo gbọ́ pé ẹnìkan nù wọn ọlọ́run padà tí ẹ̀ńgbà máa ń sọ fún wọn máa ń sọ ẹ̀ so n tí ò pamọ́ ẹ̀ ń pé yorùbá máa sọ pé ilẹ̀ tí ò bá tójú ẹni tí ò bá tó bá tójú ẹni sí òkùnkùn rẹ̀ òkùnkùn rẹ̀ òkùn sòrò tọ̀ tó ah. ti máa sọ fún yín pé kí nìkan àwọn tí mo sọ àwọn information first hand ni wàláhì làwọn fi àkídà wọn nìkan yẹ káwọn máa pagbo wa ni ìfọlọ́ máa gbọ́ra so bet ó ó máa implicate wọn kí wọ́n sọ bẹ́ẹ̀ síta bet mo gbọ́ recently mi tí ì gbọ́ clip yẹn fúnra mi bet mo gbọ́ ẹni tó gbọ́ ẹni tó gbọ́ sọ fún mi so wípé ọmọ àfáàkà kìtìkìtì tó sọ jáde pé ẹ líbẹ̀ ṣẹ̀rọ sàmẹ́ni tí àyàkó ń dé so alhamdulillah ṣe wá rí nípa ìbéèrè pé ìgbà tí Muhammad bin Yusuf tí ó bẹ̀rẹ̀ sí máa spread àkéjà burúkú káàkiri kó tó bí wọ́n lọ́ọ̀tì attack àkọ́kọ́ so ó sẹ́ni tí ààrẹ káàkiri àwọn ilẹ̀ Yorùbá àwọn ilẹ̀ Nàìjíríà àwọn ibi tó bá ti pé wọ́n nírú àkéjà tó jọ tó bẹ́ẹ̀ ni nínú àwọn àyè tó sẹ́ẹ̀lì tíra rẹ̀ sí òun ni ọ̀dọ̀ Muhammad bin Ali Jabata ó pe tíra yẹn ní hadhihi aqidatuna wa manhaju da'awatina ilé ní àkídà wa o àti manhaju tí a fi ń sí orí ọ̀nà àkídà náà so ó fún Muhammad Ali Jabata tíra yẹn sì ń bẹ lọ́wọ́ rẹ̀ dòní tí ò bá ti lọ súnà àbí kó torí pé ó implicate pàápàá lásìkò tí gọ́ọ̀mẹ̀ntì serious lórí pé tán bá fi lè rí àpẹẹrẹ pé yẹn ní nǹkan kan ṣe pẹ̀lú Boko Haram báyìí tó bá fi gbé yàn so ibi tí ti bára yàn ní dáa so ó lè yẹ́ lè fà á kó ti fi pamọ́ síbi tẹ́nì kẹ́kọ̀ọ́ ti rí rí àbí kó ti lọ tiẹ̀ jó pa ó jẹ́ lọ́jọ́ náà torí tán bá ti wá fẹ́ ṣáàṣì lé ẹ̀ pátápátá tán wà lọ mọ́ àlọ́ ká mọ́ lọ́wọ́ bẹ̀tí mo fọ́ Ọlọ́run bá búra tí ó bá dẹ̀ ní parọ́ tó bá dẹ̀ parọ́ ṣé bá ní yọ pàdé pẹ̀lú Ọlọ́run bá rẹ̀ ṣé bá so kódà kò tiẹ̀ so nínú àwọn lectures yẹn ẹ lọ gbọ́ lecture rẹ̀ láti bẹ̀rẹ̀ 2009 ẹ gbọ́ ẹ wá dáadáa ṣùgbọ́n náà sọ ń bẹ̀ pé Yusuf fi tíra yẹn rẹ̀ sóhun kì í ṣe pé wọ́n sọ fíìmù kì í ṣe pé òun ló sọ fíìmù níjọ́ tí wọ́n mú tíra yẹn wá gbogbo àwọn Boko Haram báyìí mi ń bẹ̀ ní sẹ́yìn pé mo sọ pé mi máa ń wà ń bẹ̀ so wọ́n bá mi ń bẹ̀ ní tí ó nífẹ̀ẹ́ so àwọn Boko Haram kan wá delegate wọn tó wá àtọkùnrin àtobìnrin kódà ilé àfàjàbàtà ni wọ́n lọ́ọ̀jì sí ilé àfàjàbàtà ni wọ́n lọ́ọ̀jì sí tí wọ́n sùn àwọn obìnrin sùn bẹ̀ àwọn ọkùnrin so àwọn àwọn ọkùnrin àwọn lọ sí kìlómítà five ní Ìsẹ́yìn torí wà tún jọ wọ́n nìyẹn wọ́n kú ń bẹ̀ wọ́n lọ sí ṣáìdà pápá lẹ́kọ̀ọ́ wọ́n tún lọ sáwọn ibìkan kan wọ́n lọ bàdàn náà so mi ìwọ́n fi tán lọ́mbà dàṣà tó ṣe báyìí nìsín so bẹ̀tà àwọn obìnrin wọ́n dú sọ́dọ̀ àfàjàbàtà àwọn ọkùnrin tí wọ́n lọ náà àwọn náà wà ní around so wọ́n wá wọ́n wá torí èmi àti wọ́n jọ sọ̀rọ̀ púpọ̀ nínú mọ́sálásí lẹ́yìn táfàjàbàtà bá bá wọn sọ̀rọ̀ tán táfàjàbàtà yẹta tí wọ́n sínú pálọ̀ ìgbà bá tí a bá ti kírun èmi náà máa ń bá wọn sọ̀rọ̀ nínú mọ́sálásí tí bá ń sọ àwọn tí mo rí sójú dáadáa ni tí ò kìí ṣe pé kìíní tí wọ́n fi tíra wọn ránṣẹ́ tí ó nípa pé ṣé mo wá lè sọ nípa líǹkì bí afájàbátá bí àwọn Boko Haram ṣe gẹ́ẹ̀tì because yọ̀mọ̀ yà lẹ́nu pé àwọn Boko Haram haúsá ni wọ́n ẹ̀wọ̀ Maiduguri ní Borno so báwo ni wọ́n ṣe wá gẹ́ẹ̀tì pé afájàbátá ń bẹ ní báyìí so alákọ̀ọ́kọ́ náà hadith anábì jẹ́ pé al-arwah junudun mujannada anábì ní àwọn ẹ̀mí tẹ̀ ń wò yẹn ọmọ ogun tí àti rìkúrùtù ni wọ́n ọmọ ogun kan ni wọ́n tó ẹ́ pé kí ni yorùbá fún yàn rìkúrùtù náà tàlẹ́ dá mi ò báyẹn so tí n bá rí yorùbá náà so àwọn ọmọ ogun tá a ti train tá a ti kọ́ o ni so tá a ti fún ní ẹ̀kọ́ ni wọ́n famata arafa minha gbogbo eléyìí tí ó bá jọra wọn nínú àwọn ẹ̀mí ìtàlàfà wọ́n sì kíni wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n jọ máa ṣe papọ̀ wọ́n máa tanaka nínú ìtàlàfà àmọ́tẹ́yìn bá ti lè japa ara wọn báyìí tẹ́yìn bá fi lè takora báyìí wọ́n yà para wọn ni so eléyìí jẹ́ pé wáyé pé bed of the same feather so wọ́n flock together ni so àwọn Boko Haram ẹ̀mẹ́jì kó yàrin lẹ́nu bá ṣe gẹ́ẹ̀tì bá ṣe discover jàbàtà because ẹ̀mí wọn bákan náà ni wọ́n so ibà ní sìnyí so kò dẹ̀ sòrò mà so láì lẹ́yìn láti connect ṣẹ́wárí ní tó tún wá ṣe kéjì ni pé ọmọ jàbàtà kan bẹ̀ tó yẹ sí pé nínú àwọn strong member jàbàtà ni so ẹni yìí so ìgbà tí ó kú ní Ìlọrin ó jẹ́ tó àti láwùsá ló ti wá náà right from the onset àti láwùsá ló ti wá gbogbo àwùsá gan so ìgbà tó dé sí Ìlọrin so ìgbà yẹn òun náà wá sí Jamiatul Hikma àtijọ́ pàdé Jamiatul Hikma ni so gbogbo àdìjọ́ ń tẹ̀lé jàpátá ń gbà yẹn ni ìgbà tó yá so ó padà lọ sí ilẹ̀ haúsá padà padà sí ilẹ̀ haúsá so ó wá lọ sí Maiduguri so ẹni yìí wá jẹ́ lára àwọn right Muhammad Yusuf so ẹni yẹn ló fún wọn ní líǹkì jàbàtà pé àkídà tẹ wà lórí èyí the same àkídà yẹn bẹ́ẹ̀ lọ ní tí mo ti wá o kódà bẹ́ẹ̀ mo ti wá kó tóbi pé kí ni so ibẹ̀ náà ti gẹ́ẹ̀tì líǹkì jàbàtà tí wọ́n fi so bí ọ̀rọ̀ yẹn bó torí nìyẹn. ní agbọ́nrin ibi tá a bọ́ sí ìbáyìí nípa àwọn ọ̀rọ̀ tí afa Muhammad Jabata tí a gbọ́ ní àtẹnu ní àfẹ́ kí ẹ bá tọ́nà sí. àkọ́kọ́ wọ́n ní wípé ẹ máa ń dìgbò bí kódà last election tó lọ yìí wọ́n ní wọ́n fún yín ní ọ̀kadà báwo ni ọ̀rọ̀ yìí ṣe súnmọ́ òdodo tó tàbí báwo ni ó ṣe jìnnà sí ìrọ̀ ó ṣe jìnnà sí òdodo sí. alhamdulillah so inú nǹkan tí àfàjàràtà tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá ti bá wọn ṣe rí tó dẹ̀ mọ́ wọn dáadáa tí wọ́n yẹ̀ jẹ́ sí pé mo mo grade wọn mo dẹ̀ rate wọn high lórí ẹ̀ ní irọ́ ọlọ́run bá lè fi ra kádàrà pé irọ́ ó rọ àfáàjàbàtà lọ́rùn gan ó dẹ̀ dẹ́kun agbárí wọn àfáàrùn pa ìyẹ̀lá ìyàrọ́ tí ó bá ní ìṣòro gbogbo ẹnikẹ́ni tí ó bá dẹ̀ ní àsopọ̀ pẹ̀lú wọn rí tó padà wá rí pé kínní yóò padà yóò máa confirm nǹkan tí mo sọ pé àfáàrùn pa ìyẹ̀lá ìyàrọ́ wọn ti ẹ̀ka rọ́ sí nǹkan kan náà so alhamdulillah so nípa wípé last election tí mo tó lọ yìí o ń pé mo ṣe èmi náà dìgbò so ìyá láyà ọ̀rọ̀ nìyẹn so mi ń fi ọwọ́ ara mi báyìí mi ń fi àtàǹpàkò mi yìí mi ń fi tẹ̀kárí láyé kódà mi ń gba káàdì ìdìgbò rí mi ń sì dé polling booth rí láyé mi mi ń dé polling station rí láyé mi so ìbá ní sèso eléyìí jẹ́ àdáparọ́ ńláńlá tí a fà ń pa wọ́n mi so ìbá ní sèso láti lè jẹ́ sí pé kí ni láti lè bá fi pè mí ní kéèsì rí náà ni ṣe ẹjọ́ ní sáà máa ń sìn so Ah, so láti fi pè yàn kèfèrí náà ni torí pé tẹ́ bá ti lè dìgbò pẹ́rẹ́ lọ́ta fàjàbàtà báyìí ẹ ti di káfìrí nìyẹn ẹ ti di káfìrí nìyẹn tẹ́ bá ti lè dìgbò pẹ́rẹ́ báyìí so ẹ ti di káfìrí nìyẹn tẹ́lẹ̀ báyìí sì ni tó yapa sí àkídà tó àdìsúnà àjàmá bá ṣe máa ń pè yàn kèfèrí ṣé báyìí níṣe yìí so ẹ ti di so láti lè bá rọrùn fún àfàjàbàtà láti pè ní kèfèrí àti láti lè bá rọrùn fún láti lè kó ìrújú bá àwọn ọmọ lẹ́yìn rẹ̀ kán bá gbọ́rọ̀ téèyàn sọ rárá òun náà ni ọ̀nà yẹn so àwọn ni wọ́n tó há mi ní ọ̀kadà so eléyìí tí ó clear ni pé gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ̀ mí yóò mọ̀ pé mọ́tò ni mo ní mi ní ọ̀kadà ṣe àwọn ìṣàmà ń ṣe so à ń torí ẹ̀ mo fi wá ń béèrè pé bóyá pólébù tí wájú ilé wọn náà ni mo ti wá dìgbò àbí òun náà ni àwọn olóṣèlú gbé ọ̀kadà fún pé kó kọ́ há mi lọ́kadà ṣé báyìí ní ṣe tó fi wá ń pa àdápàárọ̀ yìí ṣé báyìí ní ṣe so eléyìí jẹ́ ìyáláyà ọ̀rọ̀ tí àfa ń pa tó sì jẹ́ sí pé mo ti sọ rí mo ní tí àfa bá fẹ́ lórí ọ̀rọ̀ yìí má fẹ́ ra foríjì tó wọ́n wà bá mi báyìí wọ́n sì tọrọ àforíjì bá bá tẹ̀rọ àforíjì ọ̀rọ̀ náà bá kò lè kò lè gbà torí mọ́jẹ̀mọ́ tábọ̀ tí pè ẹni tí ẹ ṣàbòsí fún ẹni tẹ́ ẹ ṣe kíní tẹ́ ẹ ṣẹ̀ gan kò tí foríjì gbogbo alamọ́ mọ́jẹ̀mọ́ tó wà fún tábà so tábà bá wá wá pẹ̀lú ògbọ́n náà bá màá fún wa ní kọ̀ǹdíṣàn tí wọ́n ṣe kí n tó lè yọ̀ǹda wọn lórí ọ̀rọ̀ burúkú àti ọ̀rọ̀ tó pamọ́ mi so wallahu a'lam. náà ẹlẹ́ẹ̀kejì agbọ́lẹ́nu àfáà pé wọ́n fi ń tì sí MSSN àkọ́kọ́ lórí ìbéèrè yìí ni pé ìjẹ́ MSSN ìjẹ́ ìkan nínú àwọn ẹgbẹ́ sí anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ó tọ́ka sí wa wípé wọ́n yapa pé kí ó sì wà nínú ẹgbẹ́ tí yóò wọ náà nà ni. lẹ́lẹ́kejì wọ́n fi ń tì sí mojia wọ́n ní nísì tó yé pé ẹ̀yin lẹ́yà kọ́ pé dr aláwo àti ustaz àwòmí ẹ̀yin lẹ́yà kọ́ pé wọ́n lẹ́ ká pé pé kìnìyàn ló wá pàǹsì lé lérí tí ẹ gbà ẹ̀ di mojia so àwọn ọ̀wọ́ yà fẹ́ kí bàbá rẹ̀ nà náà. so alhamdulilah pé nípa ọ̀rọ̀ mss ní ìpìlẹ̀ pẹ̀pẹ́ ìbẹ̀rẹ̀ sunna so mssn àwọn ni wọ́n tírèèni wa fún sunna so nípìlẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n ìgbà tí mi ti dé lọ́rin so mssn ní mi nítòótọ́ so ṣùgbọ́n látìgbà tí. So, mo ṣe padà rí àwọn nǹkan kan so nípa MSSN nígbà yẹn pápá jùlọ nígbà tí mo ní fíkọrọ jàbátá yẹn so mi ṣe MSSN mara, rárá so láti gbà tí mo ti ní fíkọrọ afájàbátá láti gbà táfàjàbátá ti dé láti gbà táfàjàbátá ti dé so ibà nìṣẹ́ mi ti ṣe MSSN má rárá rárá so ibà nìṣẹ́ yìí so alákọ̀ọ́kọ́ ni pé káwọn fi méjì sí pé mss ní báyìí tó ráfà jàbàtà sọ pé méjì bó tẹ́wọ̀n yẹ o mss ní o mss ní o ó ní mo sì ń ṣe mss bí sìn tí gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ìbáṣepọ̀ pẹ̀lú mi ó ṣe wò kéré mọ́ yóò mọ̀ wípé mi ní bàtà pẹ̀lú mss ju wípé àwọn mss ní Kwara Poly àbí mss ní university Malete Kwara State University so wọ́n pè mí fún lecture tí mo jẹ́ máa lọ deliver lecture fún wọn torí pé èmi ò rí wọn gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́ tí anabi sallallahu alayhi wa sallam ní asa fún so ibà nísìnyí so tẹ́lẹ́gbẹ́ ni wọ́n so wọn kì í ṣe ẹlẹ́gbẹ́ so ibà nísìnyí so particularly àwọn tí èmi mọ̀ nù wọn dáadáa àwọn tí mo mọ̀ nù wọn dáadáa so ibà nísìnyí wọn kì í ṣe ẹlẹ́gbẹ́ so àmọ́ problem ta ni ni pé ẹlẹ́rẹ́ lómi tí ó sọ pé ẹlẹ́gbẹ́ ni wọ́n lọ́wọ́ pé ẹlẹ́gbẹ́ ni wọ́n tó tọ́ so irú ẹni yẹn yìí mọ kọ́ mọ́ mọ nǹkan ń pèlè ẹlẹgbẹ́ ní Islam so tẹ́ bá rẹ̀ tó bá ṣe pé ẹlẹgbẹ́ ni wọ́n ẹ pé ẹni yẹn ní kó wá define yẹn báwo la ṣe mọ ẹlẹgbẹ́ fún wa nínú Islam so ìbá ní sìn pé kílò ẹ kílò náà báwo la ṣe mọ ẹni tó jẹ ẹlẹgbẹ́ so lẹ́fì rí pé ẹni yìí kò mọ nǹkan tí ń sọ rárá so àwọn nǹkan tí ó mọ sọ àwọn nǹkan tí ó sàkọọ́lẹ̀ fún tí ó sẹ́rì fún pínyà fi lè pè ni ó lè ní ẹ̀wọ́n lámìí ó lè ní wọn lè ní kàṣọ ṣé lámìí wọn ló kọ tán sọ ara wọn ṣé sọ wọn ló kọ ti wá délẹ́gbẹ́ so aqida ni mo fi mele je we ta kida ba ja pasi aqida to ahli sunnah wal jamaa ti man haje ba ya pasi man haje ahli sunnah o la fi mọ̀ pé ẹlẹgbẹ́ lele se ba ni de ten ta kida re ja kida ahli sunnah ti man haje ja ahli sunnah so wi ẹgbẹ́ we la le mo to po so re lu ko se ba ni se so ẹgbẹ́ tó bá ta kida re ba jo ibe na la so po belong si ó ti yé so ọ̀rọ̀ nípa ẹlẹgbẹ́ yìí topic ade um lecture kan ni to pe ó lè gbà tó ó lè gbà tó bí ọjọ́ méjì mẹ́ta mẹ́rin so kéèsì nǹkan tí àkàlè sọ lórí tèmi báyìí so ibà ní síbẹ̀ tí pé bọ́yá jẹ́ mssn so ibà ní sìn so ọ̀rọ̀ ọ̀rọ̀ pátápátá gbà ni ṣùgbọ́n tí wọ́n dẹ̀ súnmọ́ mi wọ́n mọ̀ pé mi jẹ́ so ibà ní sìn so irọ́ láti kàn ti pa ọmọ yẹn lásán ni ìyẹn wà lórí ẹ̀ so àti pé mssn ń ṣe ẹgbẹ́ tí àrùbùrú tí a lè ṣe ni so náà ní ṣàlàyé pé ala hasabi ma'rifati iyahum so ní òdiwọ̀n bí mo ṣe mọ̀ wọ́n so ibà ní sìn so mo rí pé àkídà wọn àti manhajì wọn so ó wà níbàmú sí àwọn eléyìí tí mo mọ̀ nínú wọn ni o so èyàn lè débò míì kó ráwọn mssn míì kọjá sí pé katakata làwọn ń ṣe o èyí bá nísìn so mi lè ṣe ìdájọ́ lórí àwọn eléyìí tí mi mọ̀ so àwọn eléyìí tí mo mọ̀ náà ni mo ṣe kí ni o mo lè ṣe ìdájọ́ lórí wọn so èyí bá nísìn so Allahu a'lam. nípa murji'a. so nípa murji'a so wọ́n ní murji'a ní mi wọ́n nítorí pé ìmìnira alákọ̀ọ́kọ́ tó pé Dr. Alaro àti Sheikh Abdul Fattah Zarumi ìmìnira alákọ̀ọ́ tó pé wà ní kẹfẹ́rẹ́ so ọ̀rọ̀ ọ̀rọ̀ lílé báyìí so ọ̀rọ̀ ọ̀rọ̀ pátápátá gbà ní jàbátá gangan fún rẹ̀ ló pe àwọn wọ̀nyí ní kẹfẹ́rẹ́ jàbátá gangan fún rẹ̀ ní ó pe wọn kẹfẹ́rẹ́ báwo ni jàbátá ò ṣe kẹ́lẹ́ bá ń pẹ́ ọ̀rọ̀ ni ajẹ́sí pé jàbátá gan aláburú ni toró náà hábọ̀ aláburú tó bá jẹ́ sí pé wọ̀ ọ̀gbà pé kẹfẹ́rẹ́ ni wọ́n ó lè mọ́wọ́ pé wọ́n kẹfẹ́rẹ́ ó sì hábọ̀ mí gbà yẹn kílé tí ò sọ fún mi pa burú mò ń ṣe ń gbà yẹn kílé tí tí ò tètè expose mi ń yẹn so ìgbà ní ìlẹ́fì mọ̀ pé irọ́ ni so irọ́ ni òun gangan fúnra ló pè wọ́n kéfìrí so ìgbà ní ìsìn yìí òun gangan fúnra ló pè wọ́n kéfìrí so ṣé orí tẹ́jọ́ àmọ́ pákédà òye ni pé ẹ dákun mo á Dr. Laro àti Sheikh Zarumi ní kéfìrí so ìgbà ní ìsìn yìí so ńlọ́wọ́ mo wá padà wá di mòrìjìyà ṣé kọ̀wárìjì kọ́ yẹ kí n mùrìjíà lẹni tí òfin pèèyàn ní kèfèrí so èmi sì pèèyàn kèfèrí ni ó yẹ kí n di àwọn tí wọ́n ń pèèyàn kèfèrí àbí ó yẹ kí n di kọ̀wárìjì ni ṣé mùrìjíà ló yẹ kí n di ṣé báyìí sì so ọ̀rọ̀ yẹ́dà gẹ́gẹ́ bí kíyàn sọ wípé ah pé kìíní o ẹnìkan o ó rìn ojú ọ̀nà báyìí o júlù àpẹẹrẹ sí wọ́n ní èèyàn kan o so ó ń kàwé ó ń kàwé so ìgbà tó ń kàwé báyìí tó kàwé báyìí dé ọkàn padà di dókítà ni àmọ́kà padà di lọ́yà ní sẹ́wọ́n pọ́pọ́ sílù ṣùgbọ́n tí wọ́n ní èèyàn ń kàwé o èèyàn ń kàwé o kàwé o ìwé nìkan náà kàkà wọ́n padà di wọ́n padà di mọ̀hádìfì ni sẹ́wọ̀n pé àyẹ̀gà bóun nìyẹn ti ń kàwé tí ò kéwú tó di mọ̀hádìfì tó bí ẹnẹ̀rẹ̀ kí ẹ̀ sọ pé mo pe dr alaro àti sheikh sami mi ní kéfì ni mo wá di mọ̀rìjíà sẹ́ẹ̀sì rí bó ṣe jìnà síra wọn tó ṣùgbọ́n lọ́wọ́ náà nínú àwọn òun náà ni wípé eh, ẹni tó jẹ́ ìyàwó yẹn sọ wípé téèyàn bá sùn téèyàn bá wá lálàá téèyàn bá wá jíròrò pé kò sí aburú níbi kí èèyàn fa tẹ̀síwá kí ni yọrí sí ọ̀rọ̀ yìí. Ah, alhamdulilayi sọ ọ̀rọ̀ yìí ti jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé ó ṣẹlẹ̀ síwájú kí a tó kú ni ìgbà tí a ti ń rí òye tàdé sí ń kó náà àkídà ìlọ tó yẹ pé a ti bá àfàjàbàtà fa ọ̀rọ̀ lórí àkídà burúkú yìí tí a ti ná kọ́ṣà wọn lẹ́yìn ẹ̀ o <coughs> ní àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí máa jáde so nínú àwọn ọ̀rọ̀ tọ́kọ́ jáde lélé wà bí wọ́n sọ wípé ìyàwó mi sọ wípé wọ́n lọ sọ fún àwọn èèyàn nítorí pé kálíbà mọ́gbọ́rọ̀ mi mọ́kálíbà sá fún mi ó ní kásí àbàtà máa ń ṣe lára àwọn wẹ́pọ̀n náà pé tó bá rí pé èèyàn kan nísìn kíní tó bá rí pé èèyàn yìí ó lè máa gbìyànjú àti máa ṣàlàyé nǹkan fáwọn ọmọ lẹ́yìn òun yóò wà lọ bá ẹni yẹn ló kọjẹ́ so that yóò lọ sọ àwọn kankan fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó fi máa rí ẹni yẹn sáfẹ́ fi ní gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mọ́ so lára àwọn weapon tó máa lò nìyẹn so ó lù ń gbà yẹn náà so wá lọ ń bá wọn yàn secretly pé àtẹ́rí ah, ìdìbò ṣé bí àpín náà nù ìyàwó rẹ̀ sọ báyìí ìyàwó rẹ̀ sọ báyìí bóyí bó ṣe jáde nù ìbéèrè yìí pé ẹ̀ ń sọ pé téèyàn bá sùn tó wá lálàá tó bá tají lóru kò sábúrú nù kọfà tẹ̀sùbà so ọmọ kan wá ń gbà yẹn tó jẹ́ ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi tó dẹ̀ súnmọ́ mi dáadáa gan à ń pè ní olùdó àrùn yìí gbọ́rọ̀ yìí so ẹ̀mí rẹ̀ kọ́ ó wá bá mi pé ẹgbọ́n ẹ̀yin náà báwo lè ṣe ń sọrú nǹkan báyìí kò sáàzù sọ báyìí sọ báyìí sọ báyìí fóun pé à ẹ̀yin náà sọ fún pé bíbí dà pín náà lọ́wọ́ débẹ̀ yẹn à mo ní ìsáàzù sọ báyìí mo ní subhanallah mo ní eléyìí tí ọkọ̀ dá mi lójú ni pé yọrọ ni náà mo ní yọrọ pátápátá gbà ní torí pé mo mọ ìyàwó tí mo fẹ́ sílé kò lè sọ bẹ́ẹ̀ níbo nílò ohun ti rí mo rí pé ẹni tó wà lórí sunna ni níbo nílò ohun ti rí mo ní àmọ́ for the benefit of doubt mẹ́jì ń sọ fún ọ pé hundred percent tí n bá délé màá lọ báyàwó mi ìríjẹ láyé láti kírun àsọ̀bá àtàn mọ́kọ́ máa ń lọ ṣọ́ọ̀pù náà ọmọ yìí sì ni so iwájú ilé rẹ̀ ni mo opposite ilé wọn mo gba ṣọ́ọ̀pù sí so ọmọ iṣẹ́ mi dẹ̀ ni so ìbẹ̀rẹ̀ sí pàdé mo wá lọ sílé ní ilé mo wá lọ bá mọ̀ bí láì mo ní mo gbọ́ nǹkan báyìí mo gbọ́ nǹkan báyìí gbàtí mo délé mo bá lórí bẹ́ẹ̀dì tó sùn ni gbàtí mo sọ̀rọ̀ yẹn ó dìde fi lẹ́ẹ̀kan náà ló dìde pé ah kọ́rọ̀ báyẹn ló dìde kékeré mo wọ́n dẹ̀ sọ fún mi pé sọ́ọ̀sì ibi tọ́rọ̀ yẹn ti jáde wọ́n sọ fún mi pé sọ́ọ̀sì tọ́rọ̀ yẹn ti jáde mo ní pé ìyàwó zaiti yàwó zeti ni ó sọ pé mọ̀bílá sọ fún òun bẹ́ẹ̀ lóòótọ́ dẹ̀ ni yàwó zeti ó wá sí ọ̀dọ̀ ìyàwó mi níbi ọjọ́ mẹ́ta sí ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí mo wá ní àtọ̀ ìyàwó zeti wá sọ́dọ̀ ẹ̀ ǹjẹ́ ń gbọ́ wọ́n lọ sọ nǹkan báyìí ní à onífẹ́ńlá ó ní ẹ wulẹ̀ já wulẹ̀ sí kíní ẹ bá ń gbé fóònù ni ẹ bá ń gbé fóònù yín ó sì fi fóònù mi pé ìyàwó zeti fortunately náà zeti náà bẹ́ẹ̀lì torí jàbàtà ní zeti lọ́wọ́ sọ fóònù ìmọ̀ àbílẹ̀ sọ fún ìyàwó tiẹ̀ ìyàwó rẹ̀ wá sọ fún zeti zeti wá sọ fún jàbàtà so ń gbọ́ wọ́n ní ẹ̀sọ́bá ní mọ̀sọ́bá mọ̀sọ́bá fẹ́ àárí sọ́bá ilẹ̀ àwọn ọ̀sọ́bá yẹn wọn sọ́bá yẹn ń gbọ́lẹ̀ tí sọ́bá fún wọn sọ kẹta a ní ọkọ̀ nílẹ̀ lọ́wọ́ sọ fún jàbátà zéjì náà wọ́n sọ fún ayọ́rọ̀ òun kọ́ lòun sọ fún wọn wọn sọ nǹkan báyìí bá padà sí ṣọ́ọ̀fù níbi nǹkan bí wàá gbó bíi mọ́kànlá padà ṣọ́ọ̀fù máa lọ sọ fún ọmọ táwọn ní ìlú wa nìyí nǹkan báyìí nǹkan báyìí tí wọ́n lọ sọ so kò rí bẹ́ẹ̀ kódà ẹni tí wọ́n ló gbé ọ̀rọ̀ náà wá á ti pè ó sì ló wọn sọ bẹ́ẹ̀ ẹ́ẹ̀ so abáwádìí tòótọ́ ìgbà táwádìí zúrò ní ọjọ́ ìgbà níṣẹ́jú mi báyìí níṣẹ́jú mi àtàkì ìrọ̀lá ọ̀dọ́ sàṣìyà sáàdẹ̀ nínú ẹwọ́n mọ̀sán kan tán sọmọ́ ọlọ́run yóò rí bẹ́ẹ̀ kankan ìrìnwá ní ẹ̀kìní kan ẹ̀ lóòtọ́ ìṣẹ́jú mi náà ni wọ́n bàṣírù lọ́sọ fún mi bàṣírù sọ pé ìyàwó lọ́sọ ẹ̀ sọ pé bàṣírù lọ́sọ fún tẹ́lẹ̀ ní zéítì bàṣírù sọ pé ìyàwó zéítì lọ́sọ fóun ìyàwó sọ pé ìyàwó wọ́n tán ní ìyàwó sọ pé ìyàwó bàṣírù sọ pé ìyàwó bàṣírù sọ pé ìyàwó zéítì lọ́sọ àfáà bàṣírù ni wọ́n sọ bá fún yín àṣírí rọ padà tú ojú síbá ní ṣe so irọ́ ó ti dẹ́kun ọpọlọ afá so Allahu a'lam bí ẹ̀ṣẹ̀ jẹ́ ni sọ̀rọ̀ ọ̀rọ̀ ni. náà nínú ọ̀rọ̀ yìí òun náà ni pé a gbọ́ pé náà tọ́jú fa ìjà rẹ̀ nígbà yẹn òun ni wípé wọ́n ní pé àwọn ò gbé oúnjẹ o ilé àwọn fún yín wọ́n ló ó kún nǹkan tí ó fà tí ẹ fi sọ pé tẹ̀lé manhaj àwọn ọmọ. alhamdulilah so lílì náà lára yọrọ ni lára yọrọ ńláńlá gbáà ni so afájàbàtà so ó jẹ́ni tí ó mọ̀ mí gan-an débi pé kódà so ó dídí sọ̀rọ̀ nípa mi àti Abu Abdillah pé a ah, so ẹ má rò pé nígbà tọ́rọ̀ yìí ń ṣẹlẹ̀ ní o so ẹ má rò pé àwọn yìí ẹ má rò pé àwọn nìkan ṣe o ẹ má rò pé bóyá àbẹ́nìkan ní kó fún wọn o wọ́n ní kọ̀nà àgán o wọ́n ní pápá jùlọ yìí Abu Abdillah ìdìbò ẹ̀ dẹ̀ ni ó ní kọ̀nà àgán ó ṣe kí ni pẹ̀ṣẹ̀ wọ́n mọ̀ mí dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ wọn náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Yahudi ẹyẹ bí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí Abdullahi ibn Salam Abdullahi ibn Salam sọ fún anabi sallallahu alaihi wasallam pé nígbà tó bá Islam pé pẹ̀lú bá mọ́ bí àwọn Yahudi bá ṣe jí ìyàwó tó pé wọ́n jí ń ságọ sínú ilé béèrè nípa mi lọ́wọ́ wọn ó ní tí wọ́n sọ tí bá wá jáde tí mo ní gbogbo Islam ó rí bó ṣe yí padà ẹgbẹ́ àpàwọn Yahudi Abdullahi ibn Salam ti wà nulẹ̀ ẹgbọ́ láàrin irú ìyàwó lẹ́mọ̀ Abdullahi ibn Salam sí wọ́n bá ròyìn dáadáa ah afá ńlá ni ní olùmọ̀ wa ọmọ àwọn olùmọ̀ nù gbogbo àwọn bàbá rẹ̀ nírí ni wọ́n olùmọ̀ ni wọ́n kankan nírí ni wọ́n tí jọ́sẹ̀ fọ́nà ìgbọ́n ròyìn dáadáa tí wọ́n bá sọ nípa Abdullahi ibn Salam gba Islam kọ́ ọ́lẹ́ aláìláì àìsàgbà lẹ́sẹ̀kẹsẹ̀ náà bá yí padà pé àìwọ́ ah, ọmọ bú ni ọmọ ta ìwọ́n tó owó lódò yìí gbogbo bàbá rẹ̀ lódò ni wọ́n ìwọ́n tó ọmọ kankan yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ìròyìn yí padà báwọn ìjàmbá ṣe rí nìyẹn nígbà tí mo ti kún mẹ́bàá yín sí ìròyìn ti yí padà báyìí so irọ́ ọ̀rọ̀ ni iṣẹ́ tó kún sọ pé àwọn afẹ́jàbàtà yìí wọ́n jẹ́ nítorí pé irọ́ ó dẹ́kun ọpọlọ rẹ̀ gan irọ́ ọ̀rọ̀ gan so olóhùn gbéṣẹ́ fún mi òun náà ni mo fi sí mi wá jẹ́ ọlọ́pọlọ kúkú bíi tiẹ̀ tó wá jẹ́ sí pé iṣẹ́ kan tó gbé fún mi màá fi tó kún kínní màá fi bàdí láì mọ iye àǹfààní tí yẹn lè ṣe lọ́rọ̀ ara rẹ̀ tí bá ní sìnyí so alákọ̀ọ́kọ́ ni pé iṣẹ́ tó ń sọ yìí èmi àti ọjọ́ ládéhùn rí pé yóò gbèsè fún mi fọlọ́ máa búra èmi àti ọjọ́ ládéhùn pé yóò gbèsè fún mi ẹni tí wọ́n jọ ládéhùn pé yóò gbèsè fún òun ni ta ni o òun ni àbú àìsà táǹkẹ̀ ọ̀gá mi tó kọ́ mi iṣẹ́ nìyẹn àbú àìsà yìí so ìgbà tí wọ́n lọ wọn ṣẹ́ jàbàtà ńgbà yẹn èmi kì í kọ́ṣẹ́ lọ́wọ́ gbẹ̀ngbà yẹn mi ti free mi ti free ṣàwọn ọ̀dọ́ sábà yìí sìn so gẹ́gẹ́ bó yẹ sí pé ìlànà kọ́ ni àwa rìn lásìkò ilẹ̀ tá à ń bá kàkiri so ó léètì kó tó di pé a padà kọ́sẹ́ tí ó bá ní sèso èmi sì ń kọ́sẹ́ lọ́wọ́ gbà yẹn lọ́dọ̀ afá yìí so kódà àdìjọ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ iṣẹ́ tó tẹ̀ lọ́gàá rẹ̀ lọ́wọ́ sẹ́ni so àwọn àtàwọn ṣàlẹ́jọ ní agreement lórí iṣẹ́ ìgbà tó dẹ̀ yá tọ́fẹ́ padà ṣiṣẹ́ yẹn so àwọn tí torí màmá rẹ̀ lọ́padà torí gbogbo ìgbésí ayé ìjàbàtà àti jíjẹ múmu àti gbogbo bí ṣe ṣe ó rọ̀gbọ̀kún lórí màmá rẹ̀ ni so Mama yìí àwọn ni wọ́n bá ná gbogbo owó sí ilé ìyàwó kò ní dá nǹkan kan ṣe láì ní màmá rẹ̀ so àbúrò rẹ̀ ńgbà yẹn wọ́n pe bàbá yẹn wọ́n pe ẹni ní bàbá Abdul Hakim wọ́n pe ẹni táwọn ní bàbá Abdul shaki àbúrò jàbátá ni so òun ni ó wà ní in charge gbogbo owó tí wọ́n ná so òun gbà yẹn ló wà lọ pe alálùmíníọ̀n rẹ̀ tóun tóun fọkànbalẹ̀ lórí pé máa ń bá wọn ṣiṣẹ́ ló pè wá wọ́n pe ní bàbá wọnyin bàbá wọnyin ọ̀kín so ní sáìdì estate ń bẹ̀yẹ estate ọlọ́jẹ ni bàbá yẹn ní ṣọ́ọ̀pù sí so òun lọ́lọ́ pé bàbá yẹn wá tí bàbá yẹn bàbá iṣẹ́ tí bàbá yẹn sì jábá tá sì padà sọ fún mi pé n tóun fi pé tóun fi padà ní kí àgbà ìṣà wá sí mọ́ ni kékeré sọwọ́ òun ni nǹkan yẹn wà àbúrò òun yìí ni ọwọ́ rẹ̀ wà òun ló sì padà lọ pé èèyàn wá so ní tí ò sí ń kápá rẹ̀ ni wọ́n kọ́ lórí innovate ilé gbogbo nǹkan ànígbà tó ń ṣiṣẹ́ léyìí tó ń ṣiṣẹ́ léyìí lọ́wọ́ gbogbo àwọn wíńdò yìí ń gbà yẹn èmi ní jàbàtà ó pè kí wọ́n bá wọn wò eléyìí tó wọn bá install dáadáa torí pé nígbà tí mo ń kọ́ṣẹ́ lọ́wọ́ ní àbọ̀ ẹ̀ṣà àwọn rédíò tó tọ́ bẹ̀tì kan tó di pọ́n padà ṣe tó dé mo ti free ń gbà wọn dáadáa kódà tí mo ti ní ṣọ́ọ̀bù torí kèsì pé immediately náà padà ṣe so mo ti free dáadáa tí mo ti ní ṣọ́ọ̀bù nígbà tí wọ́n padà wá ṣe so gbogbo àwọn tí ò bá ti dáa mo ń sọ fún àwọn ọmọ aláwọ̀ mílíọ̀nù tó wá pé ẹ̀tún bì ṣe ẹ̀tún bì ṣe ẹ̀ṣẹ̀ bí ẹ̀ṣẹ̀ bí ẹ̀ṣẹ̀ bá mo bá wo gbogbo nílé ẹ̀rú sì mo mẹ́ta kiri pé àwo ah, wọ́n ti lẹ́tà ìṣe bí àwo wọ́n ti tó rárá oko nìkan máa lójú gà so ibà nìkan so èmi àti ò ní problem lórí ọ̀rọ̀ kínní ọlọ́run ọba sì mà tó bá dẹ̀ jẹ́ sí pé irọ́ ni èmi àti ọ pàdé wájú ọlọ́run tí bá ní ṣe èso yọ pàdé wájú ọlọ́run lára àwọn aburú tí ń ṣe tí ń lè forí ẹ̀jẹ̀ náà àti tó bá wá tọrọ àforíjì tí mo dẹ̀ fún ní condition tó tẹ̀lé condition tí ó bá tẹ̀lé condition ní forí ẹ̀jẹ̀ tí bá ní ṣe and ìtú condition aláwọ̀kọ́ ni pé yóò kọ́ fi àkídà burúkú lẹ̀ náà condition ẹlẹ́ẹ̀kejì ni pé yóò wá padà lọ ṣe késẹ́tì yóò fi wá gbogbo tó ti wíhùn yóò wá fẹnu ara ẹ̀ kó jẹ́ irọ́ ló pa wàyí ńlá tó bá rò pé lórí jù tó bá rò pé ó nira jù fóun ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá rí kílá nira jù bẹ́ẹ̀ lọ. tó tọ́lọ́run bá rí kílá bá padà wá ní ó padà wá di onísúnà o tọ̀ tọ́lọ́run bá ní mo padà aráàánú rẹ̀ sí mo lè padà mẹ́lò rẹ̀ ọ̀sẹ̀ pé mi náà mo ní kọ̀ǹdíṣàn tó <laughs> eh, mi náà mo ní kọ̀ǹdíṣàn ara mi tó bá wù mí mo lè ní mi gba kọ̀ǹdíṣàn yẹn mọ́ káyà yẹn mọ́ jà púpọ̀ tó bá sì wù mí àmọ́ condition tó tí mo prioritize láyé tí n tiẹ̀ lè compromise yìí láyé òní kò di onísúnnà so n lè forí jìn láíláí láì di onísúnnà tó bá di onísúnnà ẹ́ẹ̀ mo lè mẹ́lò àwọn míì dáhùn nínú àwọn condition yẹn mo lè mẹ́lò ẹ̀ mo lè waive àwọn míì so kí n prioritize yẹn so bó ṣe rí nìyẹn. <coughs> now nítorí àsìkò àwọn ìbéèrè sì kù bíi méjì mẹ́ta àmọ́ ká kánjú ká lọ síbi conclusion aláwọ̀ kọ́ ni pé kí ni àwọn kan tí ẹ rí tí ó ṣe ní ojú kòkòrò nígbà yìí tí ẹ fi wò pé kẹ́ fi àkídà yìí lẹ̀ òun ló lo ìkún yín àkọ́kọ́ ni pé ìjẹ́ ṣé súnà wò yín ṣe mọ́ ni àbí ẹ̀rí pé manhaji yìí yàtọ̀ sí manhaji alisunna wal jamaa tó yàtọ̀ sí manhaji alisunna wal jamaa inú àwọn manhaji wo àbí àkídà wo tó ní alẹ́ fi àkídà ti sí. alhamdulillah. Ah, ìbéèrè yìí ìbéèrè tó pàtàkì ni so nǹkan tó fà á lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rìn àjò fọ́nrin ọdún tó pẹ́kànrin tí mo padà fi wá fi àkídà burúkú ilẹ̀ ó ní pé mo padà wá discover mo padà wá rí pé àkídà yìí ò kò sí ní ìbámu pẹ̀lú àkídà tó ahli sunnah wal jama'a gbogbo tíra tí àwọn àfáà kọ nípa àkídà tó ahli sunnah táà ti mọ kí ni àdìsọ́kà ahli sunnah pẹ̀lú àwọn ẹ̀rí gbogbo ẹ̀ pátápátá kò sí kankan bẹ̀ tí a ti rí lu àkédà táfà yìí péjì kò sí kankan bẹ̀ tẹ́tì rí pé gbogbo bídíà ní kúfúrù ẹni bá fi sí bí jẹun ó di kèfèrí bẹ́ẹ̀ bá ṣe kó ma ó di kèfèrí bẹ́ẹ̀ bá ṣe public nìka èmi ò tiẹ̀ mọ̀ bóyá bóyá secret nìka ń bẹ <laughs> tó fi wá di pé public nìka àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ máa ń sọ tẹ́mọ̀ rí pé tẹ́ẹ̀tì kẹ́yìn tó ti fura pé àwọn tí ń sọ̀rọ̀ yìí o wọ́n wà ókè ọ́fṣẹ̀ wọn gbádùn kò sí làákàyè ò sí pẹ̀lú wọn ṣe àwọn ẹ̀sán kò sí nǹkan tí ń jẹ́ secret nìka tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo nìka náà anábì ní àìlínú nìka ẹ publicize nìka lànàbì wí tó ẹni bá ń ṣe public nìka kí n ṣe wá síbi nìka kí n ṣe gbóníkà gbogbo àwọn ẹ̀dẹ̀ nàìjíríà tí àbá sọ yìí ó pọ̀ gidi gan tá a lè máa kà lẹ́yọ kọ̀kátá so mo rí wípé kò sí ìbámu kò sí ìbámu pẹ̀lú akéda lùsùn náà kí ló gbọ́ mo bẹ̀rẹ̀ sí rí ìgbà ẹ̀rọ ọkùnrin hàn ní aláwọ̀kọ́ tó kọ́kọ́ ṣe gíní pé ó kọ́kọ́ fẹ́ àṣìmìnà pé jàbátọ̀ ọmọ kéwú gbogbo àtàwà ń bẹ̀ ìyẹn kọ́kọ́ fẹ́ àṣìmìnà torí pé mo mọ bí àfáyé ṣe mọ níbi ọ̀rọ̀ mọ̀ torí èèyàn tí èèyàn súnmọ́ra yẹn dáadáa ni so mo lè sọ pé ọ̀rọ̀ mọ̀ ní ọ̀rọ̀ tí mọ́ tú yẹn láti rí ni gbogbo ẹni tó bá dẹ̀ ti kẹ́kọ̀ọ́ kan náà bá ṣe kẹ́kọ̀ọ́ náà tó náà lórí kọ́là lórí ọ̀rọ̀ wé tí ẹ bá sọ fún òun mọ̀ wé tó bá ti bẹ̀rẹ̀ sí máa yáàní nísìn ẹ mọ̀ bí tí lẹ́gùn ẹ mọ̀ lórí ọ̀rọ̀ wé ẹwọ̀n sáà torí pé nǹkan kan tí ò sí fi pamọ́ ni tí bá ń bẹ lára sí ẹ̀má sí ní stock lára sí yóò padà hàn nígbàtí yóò padà manifest nígbàtí ẹ̀bá ń sọ̀rọ̀ so èmi wá bá fàjàbàtà sí dáadáa kí mo mọ̀ nípa fàjàbàtà ò mọ̀ nǹkan kan kódà mo kọ rìsáàlà sí àfàjàbàtà rí lórí ọ̀rọ̀ pé àfà yìí ò pé àkéwì èkó múnádókò rárá so ìyẹn kọ́kọ́ jẹ́ eye opener fún mi torí mo wò pé sẹ́ni téèyàn gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì ni pé mo wá ṣe tó bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn research mo bẹ̀rẹ̀ sí máa kàwọn tíra mo wá ń rí pé gbogbo tá a fà ń sọ yìí ó yà pa sí nǹkan tí àwọn àfa súnà tóun ganan gba láfa súnà tí wọ́n preach tí wọ́n dẹ̀ kọ sílẹ̀ so èyí ló fà á pàápàá jùlọ ọlọ́ọ̀bà àdékẹ́lá fi àbọ̀gìlá àdéwọlé ọlọ́ọ̀bà àdékẹ́lá fi wọ́n ṣe sábàbí nǹkan kan nípa ìmọ̀nà mi so alhamdulillah so mo dẹ̀ mọ́ sọ dáadáa so ó ní kí àbọ̀gìlá àdéwọlé ìlú àti wọn asúnmọ́ra wa gẹ́ẹ́ asúnmọ́ra wa gẹ́ẹ́ tọ́lá àwọn méjèèjì náà ni 5 and 6 ìjàbàtá so àwọn méjèèjì náà ni right and ìjàbàtá so asúnmọ́ra wa gẹ́ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo bá rí nínú àwọn mọ̀sá ìlú tí bá rí pé ó níji pé kí èèyàn wù yé sí nǹkan kan èmi máa fi hàn àbọ̀fìlà ìwọlé àbọ̀fìlà mọ̀ ní nǹkan mọ̀ ní nǹkan báyìí táwọn náà bá rí ọmọ fi hàn mí ṣùgbọ́n wọ́n fi hàn mí dára pé àbúrò ẹ̀rẹ̀ gbé nǹkan báyìí ẹ̀rọ nǹkan báyìí nǹkan báyìí àmọ́ ah, ẹ̀wọ̀n nǹkan báyìí tí n bá wò tí bá rí ọ̀rọ̀ wa ń bẹ àmàlẹ ọbẹbìlà ọ̀rọ̀ tẹsọ yìí tó tọwọ tí n bá wò tí bá rí pé à ah, ni mo sì ní one or two comments lórí ẹ̀ máa tó fún bẹ ọ̀rọ̀ yìí lórí kankan bẹ tẹmínà bá fi hàn wọn táwọn náà bá rí bẹ́ẹ̀ the same thing so àwọn náà táwọn náà bá rí pé kò sí kankan àwọn náà ní kíni àmọ́ nǹkan wà ágbà so àwọn ọlọ́wọ́ bá lè tẹ́lá ní kí wọ́n rí nǹkan tó kó ìdààmú bá mi kí nìkan náà tọjú ọ̀yàn mọ́kà pè mí nì abábílà ìfẹ́ nǹkan hàn yín wọ́n bá fi tíra yẹn hàn mí lórí láptọ̀pù wọn wà lórí shamila al-maktabatu shamila tíra sheikh rabi ibn hadi al-madkhali ni wọ́n kọ tíra yẹn ní an-nasrul aziz ala raddil wajiz wọ́n kọ tíra yẹn láti fi ṣe rọ́dù fún àfa àkàtà pé ní abdulrahman abdulkhaliq abdulrahman abdulkhaliq ọ̀n lẹ sheikh rabi mákìdá khawarij àkìdá mahmud haddad pé sheikh rabi ń pè yàn kéfèé sheikh rabi wá fi tíra yìí yẹn ju ọ̀rọ̀ yẹn pé àwọn sí pẹ̀lú mahmud haddad dára ìbẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ sheikh rabi wá mọ̀ àkìdá mahmud haddad wa wọ́n wá ṣe rọ́dù fún mo fọ́ ọlọ́mọ tí mo ka àkídà mahmood haddad sheikh láwọn ṣe rọ́dù fún gbogbo àríkà ẹ àkídà wa gangan rèé lẹ́lẹ́ ṣe rọ́dù fún yìí tá a sì rò pẹ́yìn lẹ́jọ́ wa àkídà táwa pè lákìdà sàlàfíà gan ni àkídà tẹ́ pè lákìdà mahmood haddad yìí so ibi tí mo kà ní tọ́lọ̀ bá fi ní torí a nífẹ̀ẹ́ sheikh rọ̀bì gan torí pé gbogbo gbà yẹn ìtànjẹ tí àfàjàbàtà máa ń tàn wá jẹ o ní pé ah, sheikh rọ̀bì lọ́jọ́ wa sheikh rọ̀bì ló dúró déédéé nǹkan kan so a nífẹ̀ẹ́ sheikh àrò pé gbogbo bá ṣe ń ṣe ọ̀rọ̀ dáadáa àrò bẹ́ẹ̀ ni sheikh rọ̀bì ń ṣe ni the greatest man to have ever set foot. àmọ́ rí wípé kìnnì ó ó jẹ́ nǹkan tó sòmí lọ́wọ́ gan so ibẹ̀ ló prompt ìmọ̀ sí research tí mo fi wọ́n sí research tí mo wá ń padà wá ń ka tíra tí mo wá rí pé àti nǹkan yìí àti kò rí bá ṣe ń wí afájàbà táwọn sọ wípé àwọn tó kún bídà àtàwọn tí ò kún bídà àwọn kì ń jà mo rí pé wọ́n máa ń jà mo tún wá rí pé wọn ti ẹ̀yìn tí ẹ̀wà rẹ̀ nìkan kan lálùsùn náà tí ò kún bídà so àwọn tí èyí pín bídíà àwọn ẹlẹ́gbẹ́ àwọn kọ̀wárìjì náà alùsùn ẹ̀sìn máa ń bá wọn jà so kìí ṣe mọ́sálà táwọn alùsùn ẹ̀yà pa lórí wọn táwọn sọ lórí ẹ̀ táwọn sọ pé àwọn tí ó mú àwọn tí ò mú àkíńbá ara wọn jà nínú nínú mo discover pé àwọn àfáà súnà máa ń bá wọn tí òkun bídà jà kìí sáwọn àfáà súnà làwọn tí òkun bídà tán bá àwọn ẹlẹ́gbẹ́ ni àwọn bíi mahmood haddad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sí pé jàbàtà ó mú àkídà yìí láti ọ̀dọ̀ wọn so báyìí nìṣẹ́ yìí so alhamdulillah so bí yẹn ṣe rí nìyẹn bí ọlọ́run bá lè kí láti kádàrà pé mo discover pé ojú ọ̀nà burúkú òun náà ní ojú ọ̀nà yìí nìyẹn ó dà pé nǹkan méjì tó wà lábẹ́ ìbéèrè yẹn tí mi ti dà. nípa pé tí àkídà yìí ṣé kò ṣe àkídà manhaj salaf sọ̀rọ̀ ni àti wípé gan tí ìbá ṣe àkídà alìsúnà kí àkídà wo ni alẹ́lẹ́ àkídà. alhamdulilayi àkídà yìí ṣàkídà alìsúnà rárá torí kẹ́ ẹ̀ lérí nínú tí àwọn alìsúnà kankan tí a fún ọkọ nípa àkídà alìsúnà tẹ́ bá bá àkídà yìí bẹ̀ tí ó bá ní ẹ̀ lérí rárá so nǹkan kan fẹ́ sí fabricate òun ló dá innovate fún ara rẹ̀ òun ní dá gbóyé òun ní dá múwá ẹjọ́ ọ̀dọ́ sábà ń sè òun ló dá ẹ̀sìn yẹn múwá ní tọ̀tàn so ó yẹ báyìí nísìnyí so kò sí ẹnìkankan lórí ẹ̀ ju àwọn kọ̀wárìjì àwọn mahmood haddad lẹ́sìn tó ti mú ni ẹ̀ so ẹ̀yin náà sì mọ̀ pé mahmood haddad ọmọ egypt ni so ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé egypt so wọ́n ní problem àwọn kọ̀wárìjì gan dáadáa àwọn ìkọ̀wárì ṣùgbọ́n ní jàbátá ti rí tàbá náà mọ́ pèsè yìí ilẹ̀ pé ní àìpẹ́ ìmúpadà gbọ́ lọ́dọ̀ abu kan táǹkì ní abu aiman wọ́n wà ní egypt lọ́wọ́lọ́wọ́ báyìí afá yìí bọ́dà yìí ọmọ ìyá dáadáa ni wọ́n alhamdulillah wala nuzaki ala Allah ahada tó sálàfí dáadáa ni wọ́n wọ́n ló ń jẹ́ kó yé mi pé àwọn discover àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n mọ jàbàtà dáadáa ní egypt wọ́n jẹ́ kó yá wọn pé kìí ṣe egypt ní jàbàtà ti rí àfihàn ìgbà pé ní germany ló ti rí ní germany ló ti lọ rí àfihàn yẹn wọ́n lọ sí germany ní táìmù yẹn ìbẹ̀ ló ti gbé àfihàn yẹn wọlé ṣé báyìí so akida sàkídà àdìsúnà so irú àkídà wọn lọ́wọ́ akida àkídà àwọn kọ̀wárìjì akida àkídà àwọn kọ̀wárìjì ni àwọn àtẹ̀kfìrì yìí àwọn tí wọ́n ń pè mùsùlùmí kèfèrí so à ń gba gbogbo wa nímọ̀ràn láti jìnà sí àkídà yìí dáadáa láti jìnà sí àkídà yìí kò ń sàkídà àdìsúnà so àwa tí a ti ṣe rí tá a ti rìn lórí ọ̀rí là ń sọ yìí so nínú ìbéèrè náà mo rántí pé so kí wàá dúdé tí mo wá ní mi ṣe súnà mà ṣe súnà ti sú mi ni ọ̀rọ̀ burúkú tọkùnrin máa ń sọ nìyẹn ó ní ẹ nígbà tó ti wá lóhùn ṣe súnà máa kọ́ ó ní ìrọ̀ ni mo sì ń ṣe súnà títí dì sìn ọlọ́run mọ́jà rí ní táfílà ṣe súnà máa àkídà burúkú ni mo kú ń bẹ àkídà kọ̀wárí ẹni tó bá ti wá kó nínú àkídà jàbátá yìí nínú ọlọ́dọ̀ rẹ̀ kò ṣe súnà máa nù ó ti di kèfèrí nù tẹ́ bá ti gbọ́gbọ́ lẹ́nì kò ṣe súnà máa yọ̀rọ̀ ni yọ̀rọ̀ ni ó kú ẹni yẹn kú ẹni yẹn ọ̀tẹ̀ lákìdà rẹ̀ ni súnà gan lẹni yẹn ń ṣe nítorí ẹ̀ mo sọ fáwọn yẹn pé tẹ́ bá rí èèyàn kan tí jàbátá bá pé ń kèfèrí ẹ fọkàn balẹ̀ mùsùlùmí gidi lẹ́ni yẹn ẹjọ́ rẹ̀ sáà kọ́ídà tí wọ́n fẹ́ jẹ́ kọ́ídà tí wọ́n fi mọ̀ dá mùsùlùmí mà nìyẹn jíjà bàtà bá ti pè ń kèfèrí so ìbá ìtura àwọn mùsùlùmí máa ń pè ń kèfèrí jẹ so ó ní mi ṣe súnà mà súnà wo ni mi ṣe má tó bá yẹ pé ti súnà tó hàn ní alhamdulillah ọ̀rọ̀ ló débẹ̀ láti sọ kò sẹ́ni tí ó rí mi nísìsiyí ò ní rọrùn gbà lẹ́nu mi mi ń farí láyé mi mi ń farí kò sẹ́ni tí ó rí mi nísìsiyí tí ò ní bí sí sàkìlá ní ara mi ṣé báyìí nísìnyí èyí òun nìkan kọ́ nìyàfín máa nípa àwọn sifatu Allah ni nípa àwọn asma Allah nípa àwọn imani sí àwọn sọ̀hábà ni àwọn òjíkẹ́ ọlọ́wọ̀n bá ní àwọn màláìka ní gbogbo nǹkan so tó yẹ́ sí pé alùsù nínà ń pèpè sí síwáyé sí so nípa ìfì Islam nílẹ̀ fún yẹn ni ìpè àwọn tí ó bá ń ṣe mùsùlùmí ní kéfìrí lójú ọ̀nà tó tọ́ ni gbogbo ẹ̀ pátápátá bó ṣe wà nínú tírà tí àwọn àfa súnnà tí wọ́n kọ gẹ́gẹ́ bí kìtàbù súnnà gẹ́gẹ́ bí sẹ́fù súnnà gẹ́gẹ́ bí asúnnà gẹ́gẹ́ bí àṣẹríà gẹ́gẹ́ bí sẹ́fẹ̀wé ti kọ́ di alìsúnnà tó yẹ pé àti màwàfà tó kọlẹ̀ ọkọ̀ kọ́dá tí ó ní ìgbẹ̀rẹ̀ mọ́ká gbogbo mọ́ sí dàwánà rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú al-aqidatul wasitiyya tí bá islam gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó ni àwà lórí so èmi ò sọ pé mi ò so yọrọ ti ń pa mọ́ náà mo lórí àkídà burúkú dẹ̀ bẹ́ẹ̀ ni so orí àkídà burúkú yìí ni mo ti so mo dẹ̀ sì ń ṣe bá lè a fẹ́ máa ṣe kọ́lọ̀ bá lè kó fi ikú ṣe bíbú àṣírí fún yàn ọ̀làlá ìlà ìlàlá torí pé kéèyàn kú lẹ́ni tí ń ṣe súnnà ó lóore fún yàn lọ́dọ̀ náà bá ju kéèyàn wà láyé lẹ́ni tí ń ṣe ara lọ tí ń ṣe fídíò lọ tí ń ṣe aburú lọ tí ń ṣe jágbàjàgbà lọ ṣùgbọ́n náà bá lè kẹ́lá kọ́lọ̀ kí ó dákun kí ó sànù wa pẹ̀lú kíkú sórí súnà la ilaha illallah. náà ní pàtẹ àmọ́ ọ̀rọ̀ agbàgbé láti ṣe ìbéèrè kan àmọ́ ní ṣókí àwa àforíjìn láti pé bóyá ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ó lè jìnnà sí ẹ̀kọ́ akànfẹ́gẹ́ bọ̀kàn bá lọ́rùn pé yes or no wọ́n ní pé ẹgbà wípé ẹni tó bá ti jẹ́ mùsùlùmí pé a lè pè ní kéfèrí jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí rí. bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ so gẹ́gẹ́ bíi bẹ́ẹ̀ ṣe béèrè bẹ́ẹ̀ kọ́ ìgbà bẹ́ẹ̀. náà ẹ̀ẹ́ kó tó síwájú wípé kẹtọ wá fi àkídà yìí lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n hájì àwọn sálàf ni pé tí wọ́n bá rí aburú wọ́n máa ń sojú kòkòrò tí wọ́n pe àwọn èèyàn síbi dáadáa tí wọ́n sì lé àwọn èèyàn jìnnà sí aburú kí ni àwọn ìgbìyànjú yín pàápàá jùlọ lórí afa muhammad bin ali jabata àti àwọn ọmọlẹ́yìn wọn nípa pé nǹkan tí ẹ rí yìí kí ẹṣọ rẹ̀ sí wọn ìjẹ́ ṣègbìyànjú lórí wọn ní pé bóyá wọ́n lè ọjà àbí ẹ̀yìn kan bá ti ń kó bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ hàn sí yín tán. alhamdulillah ìgbà tọrọ náà hàn sí mi mo sì gbìyànjú mo kódà ìgbìyànjú mi wọ́n bẹ̀rẹ̀ látòrí àfáà gẹ́gẹ́ fúnra rẹ̀ torí pé mo mọ̀ pé táàbà kọ́kọ́ gbé látòrí àfáà kò sí ń tẹ́lẹ̀ báwọn ọmọlẹ́yìn sọ tún gbọ̀ so ntọ́mọ̀ wò náà ni pé sí ẹ ti sọ fún sáà sí náà sí ń tẹ́ mú ìṣẹ́ sọ fún sáà so èmi àti Abdullah dé wọlé so nígbà tí rọmọbọ́ọ̀nù 2011 yẹn tó parí báyìí so rọmọdọ́ọ̀nù ń parí báyìí la lọ bá àfàjàbàtà ta lọ bá wọn a sì ná kọ́ṣà wọn agbèrúgbà fẹ́ ná kọ́ṣà wọn tẹ́lẹ̀ agbèrúgbà fẹ́ pè wọ́n sàkíyèsí ni nínú yàrá wọn ní pálọ̀ wọn lálá fẹ́ pè wọ́n sí ìgbà tá débẹ̀ tí wọ́n wá great surprise ó ní pé àfáà ti arrange fáwọn ọmọ wọn ti spread ẹ̀ káàkiri ní ìdáàfẹ́ kó hàn táfẹ́ kó jẹ́ láàrin wa lásán nítorí pé kó lè bá sàǹfààní fún àwọn méjèèjì àwa kó lè sàǹfààní fún wa pé ìfìlásù ta ní kalibalada then kó lè sàǹfààní fàfà náà nígbà tí wọ́n bá rí tẹ́nì kankan wà ju àwa tí a jọ súnmọ́ra wa lọ wọ́n lè gbòdodo ìtàfà wọ́n ti àríntì fáwọn ọmọ so ibi bẹ́ẹ̀ wọ́n padà sàpá àwọn ọ̀sán pé a padà discuss ẹ̀ gbangba náà ni a sì discuss ẹ̀ so wá bẹ̀rẹ̀ àtúnṣe látòrí àfà so lẹ́yìn náà so mo bẹ̀rẹ̀ sí máa pé àwọn tí mo mọ̀ yí pé mo níkàpá láti pè lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n ní class alhamdulillah sọ ọlọ́run wà lè kẹ́lá pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run kádàrà pé kí wọ́n gbóyé tàbíjọ kú ńbẹ̀ àwọn míì sọ takú wọ́n sì wọ́n bẹ̀ sí sí dìsìn alhamdulillah ìgbìyànjú ti àṣẹ lórí wọn ni láti bàtà tí wọ́n kú ńbẹ̀ láti wá vá wípé nǹkan yìí pẹ̀lú tó jíjú wá rí tí ó ní nǹkan tí ọlọ́run wà lè kẹ́lá tí ó lè fi sàmójúkò fún wa ní pé ká má dákẹ́ ká má wí káàkiri وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم ọlọ́run bá ní في àwọn tí wọ́n bá túbá kú níbi aburú tán ṣe wà asìláhù tọ́dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa wà báyìyànù tọ́dẹ̀ ń sàlàyé fún àwọn èèyàn lórí aburú tán ṣe sẹ́yìn sẹ́lẹ̀ tán sì pèpè sí tẹ́lẹ̀ tán wọ́n ń sàlàyé ẹ̀ padà pé kí ní yóò dá ẹlẹ́ẹ̀kẹta yóò mú wá sàlàyé fáwọn èèyàn nípa burúkú tí kò gbèsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ní fàbùláìka àtúbọ̀ àléhìn ọlọ́run àwọn tó ti fulfill condition mẹ́tẹ̀ẹ̀ta yìí ìmì ọlọ́run bá lè kí ló sì gbà túbà wọn wa ana tawwabur rahim ìmì ọlọ́run bá lọ́ba tí máa ń gbà túbà ẹ̀dá ọlọ́pọ̀lọpọ̀ gbà túbà lèmi ọlọ́run bá arrahim ọba tí máa ń kẹ́ni lẹ́yìn tó bá gbà túbà yẹn ni so eléyìí báyìí láti gbà yẹn àgbìn àdákẹ́ so ní ká ni ní ní kìṣí ni ní ṣakí ni ní káàkiri káàkiri ní kanjí ni ní káàkiri káàkiri lọ́fà ni ní owó káàkiri káàkiri bẹ́ẹ̀ àdákẹ́ nílọrin náà kò tẹ̀ ló ń kà tí ó bá ní sí ìṣù tàti ṣe tàti ṣe so ìyẹn náà tó wá prọ́mpì wípé àtúngbèjìkó kan rẹ̀ kalẹ̀ láti ibi iná ọmọgọ́ọ̀nù tí ó lọ́ta ìṣẹ̀gbàtà yìí so tí a ń ṣe ní sabon line ní ọjọ́ Tuesday àti Wednesday rẹ̀ sí pé a dedicated fún àwọn ìṣẹ́jàbátà àtàwọn ọmọlẹ́yìn nìkan ni àdẹ̀díkẹ́tì ìjókòó náà fún so nítorí pé kíni nítorí àti yọ ìwọ̀ tí a wà lọ́rọ̀ wà kúrò náà ni so abẹ́lọ́wà ilẹ̀ kẹlá kọ́nà tó gbà ní ìbádà kọ́nà bá kí ọmọ jì kí àníyàn wà bàjẹ́ la ilaha illallah. náà lẹ́yìn ìparí kí a kò ní àkóyàwó nítorí àsìkò kí ni ìmọ̀ràn tí ẹ lè gba àwọn tí wọ́n tẹ̀lé àfa yìí méjì ni wọ́n pín sí àkọ́kọ́ ni ẹni tí ń tẹ̀lé àfa yìí pẹ̀lú ìfẹ́ ẹnu pẹ̀lú wípé ó fẹ́ràn àfa yìí tàbí pẹ̀lú àmọ́ńsà ẹlẹ́ẹ̀kejì ni ẹni tó ń tẹ̀lé àfa yìí pẹ̀lú wípé ẹ̀sìn ló fẹ́ ṣe súnà ní wá àmọ́ látara ìmọ̀ kan ó lọ kó sí inú àjàgùn àfa yìí ẹlẹ́ẹ̀kẹta ní abẹ́ ìmọ̀ràn tí abẹ́kẹ́ gba àwa wa tí a bá ń gbìyànjú láti tẹ̀lé súnà níbí báyìí ó ní ìgbìyànjú tí a gbà wa tó já pé àṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú láti máa tẹ̀lé manhaji salaf ni kí ni ìgbìyànjú kí ni advice tẹ̀lé gbà wá tí a fi ń lọlé kó sí inú aburú afá yìí eléyìí eh, tó wà gbẹ̀yìn rẹ̀ òun náà ni abẹ́kẹ̀ gba àwọn tí wọ́n jẹ́ àwọn sísítà ní ìmọ̀ràn látàrí pé máa ń ba nínú jẹ́ púpọ̀ pípé ẹni tó bẹ̀rẹ̀ sí ní ṣe súnà ní súnà tó lálàáfíà pẹ̀lú àkídà tó dáa nípìnlẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà ìdààmú tí ọ̀pọ̀lọpọ̀ rí ní ilé wọn látara pé oníṣòwò rẹ̀ yìí níṣẹ́ oníṣòwò rẹ̀ yìí níṣẹ́ wọ́n máa ń ba nínú jẹ́ gan-an wípé wọ́n máa ń padà lọ lè kó sí ọwọ́ àwọn ọmọ jàbàtà ní pé àwọn ni wọ́n máa ń padà lọ lè fẹ́ kí ni ìgbìyànjú kí ni ìmọ̀ràn tí ẹ̀rí gba àwọn tí àkàkalẹ̀ yìí. alhamdulilayi kakọ bẹ̀rẹ̀ lórí ẹni tí ó jẹ́ wípé ìfẹ́nú àbí ìnífẹ̀ẹ́fà tàbí títí hamasa ní fi ń ṣe àkídà yìí ìmọ̀ràn tábẹ̀ ni tágbàrú ẹni bẹ́ẹ̀ ni pé kó páyọ̀ lọ́wọ́ báyìí kó máa pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìsìn ni ọ̀rọ̀ alkiyama ni kó sì máa pé anytime òun náà ni ọlọ́run bá lè lè mú akóòdò ilẹ̀ so kó wá di ẹ̀sìn rẹ̀ kó má fi ìfẹ́ sí ẹ̀sìn kó má fi ìfẹ́ ní kankan kó má fi sí ẹ̀sìn ìfẹ́ kìtàbà ti súnà ìfẹ́ ọlọ́run bá ìfẹ́ ànẹ́bí ìfẹ́ òdodo òun náà ni kó fi sẹ̀sìn so kó gbìyànjú kó fi ìfẹ́ núlẹ̀ kankan san anífẹ́ afá à ń ṣe àwọ́sà àbí nítorí pé bóyá àwọn gàràgàrà tí ń bẹ lára rẹ̀ so kó fi gbogbo àwọn ilẹ̀ so kó gbìyànjú àti ṣe súnnà yìí pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú bí ọlọ́run bá lè gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam sí gbé wá so ẹni ẹni láti páyọ̀ ọlọ́run bá gan kó mọ̀ pé ọ̀rọ̀ ìsìn òkè sọ̀rọ̀ tí ó jẹ́ nkéré kéde sọ̀rọ̀ tí ó jẹ́ sí pé a máa ṣe bí bá sì wù wá àbá máa ṣe pẹ̀lú ìfẹ́ sí ẹnìkan so bí kò lè bá máa ṣe pẹ̀lú ìfẹ́ sí ọlọ́run bá sí ànábì àti sí tíra ọlọ́run bá ti tíra ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì nípa ẹni tó yẹ pé ìfẹ́ súnà lòun ní tó wá sírìn ìmọ̀ràn tágbàrú ẹni báyìí ò ní wípé irú ẹni báyìí ni so kọ́ má gbàtànjẹ pẹ̀lú nǹkan tí jàbàtà bá ń sọ fún pé ọ̀dọ̀ òun nìkan àbáwọn ọmọ rẹ̀ nìkan ni ọmọ wa gbọ́ ìwọ tó lọ́run wá mọ̀nà tó wá jẹ́ sí pé tó wá àtàwọn ọmọ rẹ̀ nìkan ló ń gbọ́ kó o láti máa gbọ́ mi náà ibi wọn wá mọ̀nà ni try láti gbọ́ mi náà kó sì tẹ́lá káyà kalẹ̀ jọ méjèèjì wò ntọ́lọ́mọba àlekẹ́lá fi la tọ́lọ́mọba àlekẹ́lá tí ò fi la ẹ̀sìn bọ wèrè lọ́rùn nìyẹn ọlọ́mọba àlekẹ́lá bùkátà làákàyè ẹ mẹ́jẹ ká sọ fún yín pé èyí gbé sí làákàyè ọlọ́mọba ni ẹ má fi yín ẹ fi ṣàdájú ẹ̀sìn ni kò má fi làákàyè yín gbọ́ ẹ̀sìn yìí àmọ́ kẹ́ má fi làákàyè kẹ́ má fi wá dá sẹ́sìn ọlọ́mọba má fi làákàyè má fi gbé ìdájú ẹ̀sìn kalẹ̀ kẹ́ ọlọ́mọba takò àmọ́ tọ́lọ́mọba àlekẹ́ bá ń bá wa sọ̀rọ̀ àwọn tọ́lọ́mọba ń bá sọ̀rọ̀ kọ́ gbọ́rọ̀ ọlọ́mọba yìí àwọn tó ní làákàyè ni so ọ̀tọ̀ ní ká fi làákàyè gbọ́ ọ̀rọ̀ náà ọba yé ọ̀tọ̀ ní ká máa fi làákàyè ta kẹsìn so fi làákàyè ta kẹsìn lọ́nà ní a máa ṣe tán bá fi ń dà wọ́n láàmú nù ìwọ náà ní làákàyè ṣé bá ní sì yìí ṣé bó gbìyànjú bó gbọ́ ti jàbàtà náà ló fi rò fọ́mọ́ náà tó gbọ́ tẹlòmíì náà tó gbọ́ tẹlòmíì náà mẹ́jì wọ́n tọ́ pé ah tó bá gbọ́ àwọn sáráfì gbọ́ kinní kan àwọn sáráfì ṣe kinní kan ìwọ ń wá mọ̀nà ni so ìwọ wá ẹni tó fẹ́ àmọ́ ojú kan ló ń gbọ́ lọ ojú kan ló ń ṣe gíní lọ wọ́n ní tẹ́yìn ọba dókò bàbá ẹnìkan rí yóò ní kò sí tó tó ti bàbá wọn ṣòro ẹni báyìí wọ́n tọ̀rọ̀ pòun wá mọ́nà ṣò mọ́jòkó then ìmọ̀ràn kejì ni pé ìwọ náà lọ kéwú tó o bá lọ kéwú tó o lọ kéwú dáadáa òrùjọ́ padà hàn sí ọ gbogbo tó kùtù tí ń tú ìgbogbo bí ṣe ń tú kí gbòdì yíyọ padà sí ìrọ̀padà tó sí ìwọ náà ìwọ náà padà lé e. mọ̀ wípé ah no no kí ni yóò rí báyìí tí wọ́n náà sì ní kàtírà fọ́nra rẹ̀ tó ní kàtírà tó lọ kẹ́kọ̀ọ́ súnmọ́ bí àwọn afá súnmọ́ ìlọ́kéwù tó bá lọ́kéwù pẹ̀lú gbọ́nà wà yóò yí ọ so ó dẹ̀ gbọ́nù àjàgà tó wáyé torí pé àwa náà àti ṣáájú yín lórí àwọn nǹkan wọ̀nyí kọ́nà wà lẹ́kẹ́ tó sànà wa tó bá yẹ pé ti fẹ́ ni a nífẹ̀ẹ́ afá àjàbàtà jù yín lọ tó bá yẹ pé ti kìnní ni tó bá yẹ ti hamasa ni a ní jù yín lọ tó bá yìí jẹ́ pé kéèyàn wá òdodo náà ni alhamdulillah àwa náà ń wò òdodo náà bá lẹ́kẹ́ tó kìnní kọ́nà bá lẹ́kẹ́ padà fi sànà wa so ẹni tó sísá tó rẹ́ sí pé ó ń ṣe súnnà àmọ́ ìgbà tó padà wáyá àwọn tó tí wọ́n sí ń gbógun tí ń lé tó ń ṣe kíkẹ́ ìgbà tó padà lọ fẹ́ ọkọ ó padà lọ fẹ́ ọmọ jàbàtà ìwé yẹn báyìí ó jẹ́ nǹkan tó bá ń jẹ́ púpọ̀ jù tí ó bá ní sọ jẹ́ nǹkan tó léwu gan ìmọ̀ràn tágbà àwọn sisters ni pé ẹ má kánjú ẹ sì má ṣe wà àwọn ara ọ̀rọ̀ afẹ́ lọ́kọ ọ̀rọ̀ kan tó tóbi nù sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni tó jẹ́ sí pé tẹ́yẹ̀ bá ti lọ́kọ tán báyìí àti expect pé gbogbo iṣẹ́ ayé rẹ tó kù ibi tó ti lónìí ẹ̀ tí ó bá ní sọ ìyẹn gbọ́dọ̀ sa èèyàn gbọ́dọ̀ sẹ̀sà ẹni rí téèyàn wọn bá gbé téèyàn máa jẹ́ ìyàwó fún so irú àwọn báyìí àgbà àwọn sísá ní mọ̀ràn téèyàn bá fẹ́ fẹ́ ọkọ kan ọkọ kan orẹ́ nìkan ó dàrùn gbọ̀n sí gbé ṣòkòtò ó ń pariwo súnà súnà súnà ó lóun fẹ́ fi ọ lọ wádìí lọ́dọ̀ àwọn àfáà súnà tó kọ́ súnà lọ́dọ̀ wọn náà lọ mú ẹniyẹn ló tẹ́sàn bọ́ wádìí ẹ̀ sáàlù súnà ní àbíjà bàtá tó bá ti jáàlù súnà alhamdulillah tó bá ti jíjà bàtá yàtì júlẹ̀ níkan bọ́ wádìí súnà gidi kọmọ́ wàá sí ẹsẹ̀ gbíngbèsí ayé rẹ̀ so àwa sàbáàbù tó ẹ́pàwà náà wá tó wà lórí súnnà tá ń gbẹ̀gbẹ̀ tá ṣe kìíní so yí mana tálé fún wa ní pé so ẹ jẹ́ ká gbìyànjú ká ní ìfìláṣù lórí tá ń ṣe ẹlẹ́ẹ̀kejì ká lọ máa kẹ́kọ̀ọ́ ká lọ kéwú tààrà so òun ló lè yọ wá kóònú náà láti fi wa àwọn wa àwọn àbúrò wa àwọn wa tàfi yọ kó wọn àkídà burúkú tó kó sí ọyá kídà jàbátá ni ọyá kídà súfí ni ọyá kídà ṣáírọ̀ ni ṣíà ni ìmọ̀ náà làbẹ̀ fi yọ wọn so ilé báyìí jẹ́ ìmọ̀ràn so abẹ́lẹ̀ ọba àdékẹ́lá kí ọlọ́ba kí yóò bá náà ní kọ̀ọ̀kan wa so aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'il muslimina min kulli dhanbi subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk